you studied communication but ìwọ kọ́kọ́ tó wá study communication o ò mọ ṣe ń pass information ọpọlọ ẹ ti ti ti ti ti ṣe bákan. wọn ló máa fẹjọ sun ọ̀rọ̀ lórí ibùkún táyé wọn ti bàjẹ́ pé ìyàwó ẹ ṣe bákan. ẹ dáríjì mi. èmi kọ́ ni mo ṣàkẹ́ o management ló ṣàkẹ́. kí ló kàn ẹ́ pẹ̀lú wípé ọkọ àti ìyàwó ń jà tó lọ dá sí i tó fi di tó mú ẹ sí police station kí ni tiẹ̀. láti jẹta tí mo mo mo ti wà ní police station ẹsẹ̀ wa ń bọ̀ tán sí ẹni wọ́n sọ pé. inú bí mi inú bí mi ànímọ́ àná ìṣe ló bí sẹ́ o. omi ìbọn ti wà use mọ́ madness ni ó sì lẹ́ ń ṣe ẹ̀ ń ṣe wèrè ni nǹkan tó pè ní àṣìṣe èrè of marriage kò tó ju bẹ́ẹ̀ lọ. ẹ ẹ ẹ ẹ tuntun tún ṣe dírẹ́dì sí lórí ẹ fẹ́ kó kó dàbí náírà málì. Are you okay? Who are you? Question. Oníjà ẹ̀ẹ́dẹ̀ bá mi bẹ̀ wọ́n ẹ̀ẹ́dẹ̀ jọ ẹ̀ẹ́dẹ̀ jọ. Ó bá mi bẹ̀ wọ́n. Solution wa solution wa òmùkọ́ tó máa ṣẹlẹ̀. Eh, wà á lọ bá àlematic your friend eh, o mọ̀ pé òun wà ọ̀dìbò o máa sọ̀rọ̀ sókè eh, àwa lọ bẹ bá management tó bá ti lè bẹ bá management sọ̀rọ̀ management ti bẹ̀rẹ̀ síṣẹ́ padà ó ti dáríjì ẹ̀ ló bá tán. èèyàn kọ́kọ́ ní yín bá pe nọ́mbà mi pẹ́ ẹ má tọ̀wé rẹ̀. kí ni nǹkan tó gbé lọ́wọ́ gan-an tó ń jọ ẹ lójú. ibùlẹ̀ ti lọ gbé oṣòdì àbí agége pàrígà àbí àbí musin olóòṣà tẹ ti gbé. kí ló ṣe o ò dẹ̀ sọ̀rọ̀ sókè o dẹ̀ ṣe bí wèrè. ok màá sọ̀rọ̀ sókè ẹ̀ tó fọ́ nǹkan mọ́ mi lórí lélẹ̀. ṣàánú mi Èdùmàrè dákun rán ẹni tí ó ṣàánú. fi yẹn fún abalẹ̀ ṣé ká má tọ̀ ní ká tọ̀ sá. mọ́tò mi sí lọ́ba mi gbé wá mo tẹ́ mi wá àfúta nìyí. ọ́fíìsà yìí ti yọ síwájú fún mi ní kí ni. ọ̀dọ́kùnrin ẹ̀dẹ̀ ní sùúrù ṣe fi. Ah, ah, bábọ̀ dá mi bábọ̀ dá mi à ah, ibi tó bá gbé mọ́tò mi sí ibi tó dá sí kọjú rẹ̀ ní ẹ̀rìn ẹ̀fẹ́ màbí kó fún mọ́tò mi rọ̀ ni kí máa mú lọ ni bábọ̀ dá mi mọ́tò mi wá important ibi ju bọ̀dá lọ eh, eh. kí ló ṣẹlẹ̀. ẹ wo <laughs> ẹ tó wáyọ̀ fún yín ò ní gbé yín lọ́mọ lọ́wọ́ ṣeré mi àti bọ̀dá kúnlé àtijọ́ ilẹ̀kùn tipẹ́tipẹ́ ó dẹ̀ ti ṣàlàyé fún wọn á dẹ̀ ti yanjú ẹ̀. yọjú kí mo mọ̀ dákẹ́ fún ẹni tó ti bá fún ẹ lára ó pọ́sibú kó sá lọ àwọn alùsọ̀ ọ̀nà méjì tó ń dúró lọ́rùn àyànjú kankan ọ́fíìsì kan bá mi bí tó bá fẹ́ tẹ̀lé wa ní sọ ìbá mi bí sí ibi kí n bá gbé mọ́tò sí kókò sójú ẹ̀bẹ̀ fún mi alẹ́ pẹ́ kan á máa lọ. madam òbí mi ìtẹ̀kẹ̀ bẹ̀rù rárá ẹ má panic ṣé rí ọ̀rọ̀ yìí ti dé station tí mi kẹ̀kàn débẹ̀ kẹ̀kàn ah. kọ statement kẹ̀kàn tẹ́ bá mọ̀ àti tẹ́ mọ̀ ń pa ẹ̀ dẹ́ máa bọ̀ ń lé kò lé rárá. àpò èyí tó wáyọ̀ fún yóò ní pé yín lọ́mọ lọ a ti mọ̀ pé tí bá dé station yẹn àti kúrò ní easy o kò ní kò ní mọ lórí statement nígbà ẹjọ́ ẹ jẹ́ kí ẹ kí lẹ fẹ́ ṣe. Ah! wo torí Ọlọ́run torí Ọlọ́run bóyá lọ station yìí má ìpa ọfẹ sọ́yà ìkọ̀kọ́ là ń lọ o tábà dé station à sí court. Ah. mo ti gba lórí alẹ́ díẹ̀. ṣe ṣe move. màá gba mọ́tò mi ní lórí mọ́tò tí ò dá yẹn náà. kódà ó dọ̀ fúnra ó dà kó dà wàá mọ̀. kò dá o. ọ́fíìsà eh? um, ẹ ṣe gan-an ni ah, mi ti ẹ̀ blame ọ̀rẹ́ mi torí pé ah, naturally tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ step tó yẹ kí èèyàn take náà ni ṣùgbọ́n tí a bá ní bí um, ejò ṣe gùn tó la ṣe fẹ́ dáná ẹ̀ ó possible ká jó iná ó possible ká jó ilé àti ìjọpọ̀ so màá kàn bẹ ni pé kó take it easy ká mo bá ṣe máa sort amicably. mi ì gbọ́ yín sà. ẹ pé kó jẹ́ ká sort issue yẹn amicably. sà èmi ò o. ohun ilé tuntun yìí ọ́fíìsì ṣẹ́gbẹ́ ti gbà bọ̀dẹ̀ fún mi mọ́tò mi ni mo ní mo fẹ́ tẹ́ẹ̀bà ti lè fún mi ní mọ́tò mi tí mi ní mọ́tò mi gbà padà ẹ kó lọ́ọ̀kì kẹ́ ìpadà sínú sẹ́ẹ̀lì náà ẹ kó padà sínú sẹ́ẹ̀lì ẹ wo bẹ̀rẹ̀ tí wọ́n bá mi ó ní kí n fún òun ní mọ́tò yẹn pé láàrin ẹ̀yìn sọ́ọ̀lọ́ máa gbé padà wá fún mi kẹ́lẹ́ máa wọ ọkọ̀ mi ò gbé fún o ọkọ̀ mi ò gbé fún bólú gbé mọ́tò ti ta ni jẹ́ kí n mọ ibi tó ta sí kó kó wọn fún wọn kó fún mi mọ́tò mi nà àbí kí ló lè tó yìí. ẹ má ẹ má wọrí tọ́wọ́ pé nǹkan tẹ fẹ́ nìyẹn kékeré ni ńgbà tọrọ sí lọ́dọ̀ ọlọ́pàá ẹ fi tó kulẹ̀ fún wa ṣe ti rí ọ̀rọ̀ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kó tó nǹkan tí à ń lọ àdágẹ́ kò yẹ yín gbogbo ẹ̀ máa ṣètò. Um, arábìnrin yà kátẹ̀ ní òfẹ́ sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ tó gba mọ́tò lọ́wọ́ ẹ̀ àtàwọn ṣòwò pé ti wà ní police station báyìí Hmm? now mo fẹ́ kó ṣèrànlọ́wọ́ fún wa so that investigation wa lè yà kíákíá torí ọlọ́run ta ni àwọn tí o ta mọ́tò yẹn fún hmm, look at it this way wọ́n lè máa wò pé bí a tọrọ ojúbìnrin ṣó ti yé in fact tí o bá sọ o tún máa it will be of help for you because mo mọ̀ pé wọn ò lè ra mọ́tò yẹn dáadáa lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin bó tó bá ti sọ tá a bá débẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́pàá àmọ́ báyìí máa kàjọ wọn tá a máa gba mọ́tò yẹn á wọn padà ṣó ti yé kò ní sẹ́jọ́ lọ́rùn ẹ mọ́. Hmm? kí n gbàgbé láìfù mi no ṣé o mọ́tò ẹni láìfù mi ni kọ́kọ́ bẹ̀ mí kí n gbàgbé kó tún ṣẹlẹ̀ ẹ jọ kí ọmọdé yìí sọ ṣé ìgbà tí nǹkan mi ìfọ̀ àbẹ́ ti gba lóòka ọ̀bẹ́ni kí tó bá ta mọ́tò mi sí kó sọ fún mi o mi ì lè gbàgbé o ah, my motto is my life. What mi ni láì fún mi bẹ́ẹ̀. sá. wọ́n ti mọ́nu Ben, bẹ́ẹ̀ nìkan solution. ah solution lọ́dọ̀ tẹ̀lé. bá a ṣe máa rí mọ́tò ṣebí mọ́tò ni solution. Ben, ni the solution mi. tó bá rí mọ́tò ẹ léni ṣebí kò sí kó ara mọ́. kúrò àti bá gbà á sì sí màá ní kó filẹ̀ màá rí oúnjẹ fún tó bá ń lọlé níbi tí mi máa dùn sí pé mo rí mọ́tò mi. Ah. mọ́tò mi gangan ni o mi ìdẹ̀rẹ̀ àtòkùnbọ̀ tuntun ni. ṣebí tabalẹ̀ ti rí mọ́tò ẹ̀ sí kò sí ìṣòro. kò sí o tí bá ti rí mọ́tò mi bá ti rí gbà padà kò sí ìṣòro èmi wá ń sọ fún ẹ ń sìn pé máa ra mọ́tò ẹ fún ẹ. mọ́tò máa kì í ṣe tòkunbọ̀ tuntun máa ní mo rà ó ṣe tòkunbọ̀ o tẹ bá strategy náà ó ṣiṣẹ́ dáadáa o. ó rẹ́ ń tó ń bá ẹ sọ̀rọ̀ ni máa ra mọ́tò ẹ fún ẹ ọ ẹni mọ́tò tó bá tún wá fẹ́ tó bá tiẹ̀ fẹ́ mọ́tò ẹ gan ẹni mọ́tò tó bá mẹ́sàn máa rà fún ẹ. bá ní mo fẹ́ mọ́sù nǹkan. ṣe bá a rí mọ́tò ní mọ́sù wa. hybrid. tó bá jẹ́ victory kọlọ̀ nǹkan bá mi sọ fún pé don. o ti ní ojú bọ́sà. let me get something clear chief ntí ẹ̀ ń sọ tó bá yé mi dáadáa ni wípé mọ́tò tá à ń sọ̀rọ̀ nípa yìí ẹ̀ máa ra mọ́tò mi fún wa àbí. yes. <laughs> in that case ẹjọ́ ti kú sí akẹ́nìyẹn ah, wọ́n ní kó lè sá o lè ti sá wọ́n ní kó ju nǹkan tó gbélé o sọ ọ́lẹ̀ kí ló tún kù but nǹkan tẹ́ máa ṣe fẹ́mi kó tó di pé ẹ máa ní pé ẹ ń lọ láti lọ ra mọ́tò ni pé gbogbo léètẹ sọ yẹn pátá ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹnu lásán verbal agreement lásán ni léètẹ ṣe yìí ẹ wá ní láti put ẹ into black and white fẹ́mi. kò ṣeé ṣù pẹ́pẹ́ kí n bá yín kọ sínú kọ̀ǹpútà I will do it because lórí ìjókòó yìí ni màá ti pè in fact kí n tó kúrò ní station yìí má gbé mọ́tò yẹn jáde. má gbèdè bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ bá a so kò sí nǹkan tẹ ní kí n ṣe lórí ẹ̀ máa ṣe. kò sẹ́jọ́ mọ́ nìyẹn jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe máa tọwọ́ bọ ìwé olúwa ló ṣe ẹni tó wáyọ̀ àmì dídè dídè. inú wàhálà tẹ ti yọ mí yìí mi ti ẹ̀wẹ́ bá rò pé bí a mo lè rí ọ̀nà àbáyọ ni ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe kọ́ mi. wo sókè bí a dídè olúwa ló ṣe bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn o bí life ṣe rí yẹn kò ń smooth délẹ̀ ńgbà míì àwọn kankan máa ṣẹlẹ̀ láti kọ́yàn lọ́gbọ́n ni gbogbo ẹni tó bá máa jẹ́yàn láyé tó bá máa débi gíga á ṣàlábàápàdé àwọn nǹkan kan mm-hmm. ah, irú àná yẹn ń sìn mo kàn wá sọ̀tà àwọn kankan níbí ni the spirit mi kàn sọ pé kí n ṣáà help ẹ kí n help ẹ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo mo respect the instinct mi mo ẹ o ti jáde ah, ìdẹ̀ra ló porúkọ ẹ ah, ara sì ah, ó di dandan orúkọ gbọ́dọ̀ rò ẹ́ tára ọba tí wàá fẹ́ dẹ̀ tẹ́lẹ̀ léyìí tó pàdé mi ara ti dẹ̀ already so màá wo nǹkan tá a lè jọ ṣe pọ̀ one or two things tájọ máa ṣe pọ̀ ìwọ náà wàá dẹ́ padà gbégbá ọ̀pọ̀ ẹ̀ so nọ́mbà tí mo fún ẹ just try láti pè mí ṣùgbọ́n ká lè jọ sọ̀rọ̀ mọ́ take care of yourself. yes sir thank you so much sir god bless you sir ṣé mi dúpẹ́ o. oríṣiríṣi ló bẹ láyé àdìtú lọ̀rọ̀ yìí ó dorí àgbàkodò àdìtú lọ̀rọ̀ yìí ó dorí àgbàkodò. Okay. Hello, Um, yeah, you know to get message yẹn. Eh? eh, eh, eh, eh. No, kí ni nǹkan tá a tún fẹ́ uh, Since tí want to meet him lónìí, kí láà tún fẹ́ lọ mú lónìí? Tó bá dẹ̀dọ̀ la No, kí can't nǹkan tá a fẹ́ lọ sí nǹkan tá lọ ṣe wọ́n ti shift eh, meeting sí ọ̀la èmi ò lè lọ lónìí ó eh, because kí ni nǹkan tá lọ mú màá wá lọ sí eh, ibi ìbàdàn màá lọ máa sun hotel nígbà tí kò sí nǹkan tá ṣe ń bẹ̀ lónìí. no no no no tó bá dọ̀la jẹ́ ká máa lọ yà mo yẹ fẹ́ ká ṣe nìyẹn jẹ́ ká máa jìrọ̀ lára ẹ̀ la. All right, Yeah, my bá ẹ Yeah, babe. Ọkọ mi, èmi ò bá ní ẹ ṣe kúkú lọ ní èmi. Eré lọ wábi kan lodge sí so that stress yẹn á ti reduce lọ́la kò ní pọ̀ jù fún yín. Àbí kí lẹ feel? Babe, come on, Kini ni nǹkan tí wọ́n náà suggest yìí? Kò sí nǹkan tí fẹ́ lọ mú stress kankan. Kí n dé láti bíṣẹ́ kí máa wojú ẹ̀ gan ó bì mí jù kí n lọ sí Ìbàdàn tí mo ní nǹkan tí fẹ́ lọ ṣe ń bẹ̀ mí mo lọ ra tí mi ò tó bá dàrú la àwọn máa jí lọ ó ṣe. Thank you so much, darling. You're welcome. um, jẹ́ kí n tètè máa lọ. Kò tó lọ, má gbàgbé gíláàsì. You're doing that again. <laughs> it's okay, Jamalo. All right, darling. All right. Mm. I'll talk Drive to you. Safe. Mm -hmm. ló fẹ́ máa ṣe fún mi. mo fẹ́ gbogbo àtẹ̀lé kiri bíbí kí gbọ́dọ̀ gbà mí bíbí ẹ̀. kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi kó fẹ́ máa tẹ̀lé mi kiri kí èèyàn máa. ok kò sí specific job tó fẹ́ máa offer mi. ẹ gbogbo àtẹ̀lé kiri bíbí ẹ̀jẹ̀ náà ni bí. I understand I understand kò sí problem ẹ máa gbà ẹ. ọ̀dọ́ so a máa ní like take a call. Happy birthday, we are saying we love you. We love you. Be with you till the Mẹ́lẹ̀ ṣùgbọ́n mẹ́lẹ̀. Nice one, nice one, nice one. Shut up, Gary. Glow, nice one. a fẹ́ kọrin pé ọ̀gá fẹ́ ṣe bẹ́ẹ̀dì èèyàn mú ó ń fa ohun arò ó ń kọrin arò nígbà fẹ́ pé ṣe lè kú ó ní nice one ṣé bọ́n ṣe ń kọrin ọjọ́ bí nìyẹn tó ń fa lọ tó lágbẹ́ nìkan kú. Ah. a ní kó kọrin. ọlọ́jọ́ ibi ẹni ẹ̀ ṣe púpọ̀ ibà fi so mọ́ ju ìjú ni tìkọ̀tìkọ̀tì tìkọ̀tì tìkọ̀tì. ti gan-an jó. àbí bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ díẹ̀ olùfẹ́ ṣe bẹ́ẹ̀ ni. Ah ṣé ká kúkú kọ the general birthday song nígbà happy birthday to you. Oh, happy birthday to you. happy birthday happy birthday happy birthday to you. jóná jóná jóná jẹ́ ń bí ẹ náà. ṣé orin ọjọ́ bí ó mọ̀ sí jẹ èyìnbó ni. Ah, ah. wàláì kò yé wa. ẹ kí ni ká wá kọ ọ. ẹ ní sùúrù wàhálà ti wà àwọn mi rí frame tí mo gbé sínú ilé kí ni wàá ní ṣe pẹ̀lú tá a ṣe ń bí. nǹkan tó ṣe é fi ń sáré sókè sáré sódò lélẹ̀. yes now that's the only thing tí mo fẹ́ present madam. mo ní láti wà orí mo rí tí karo gbé wọnú lẹ́sìn náà. karo yes of course even ti tẹ gan wà lọ́wọ́ ẹ̀. karo wa sọgbàdùn sọwọ òkè. ẹ rọra kí ló lè jẹ báyìí owó ọgọ́ ló fẹ́ dé ṣùlẹ̀ sórí lọ́ọ̀ karo báyìí. ẹ jẹ́ ká ṣe wà múrin tá a máa lò gangan ẹ jẹ́ ká ṣe wà múrin tá a máa lò gangan ẹ jẹ́ ká ṣe wà múrin tá a máa lò gangan wọn náà múrin wa olóòótọ́ ohun ẹ dùn tó ti yẹ bẹ́ẹ̀ nísìnyí ohun ẹ dùn ó lè jẹ́ orin náà kọ́ nínú fámìlì yìí màmá gbalẹ́yìn o. ṣe é bọ̀ múrin wa orin tá máa lè kọrin ìwọ lọ iléèwé àwa ò lọ wọn náà wàá ròyìn mọ. ẹkọ ìtẹ bá mọ. nù wà ní kó má kọrin iléèwé kó kọ ta wa. anígbà yìí ti wú fọ mi kò dá mẹ́yẹn kọ́ tí mo bò ẹ máa gbé sórí kìnìún kọ́ kò dá mẹ́rin <laughs> My birthday is coming, daddy buy shoe for me. My birthday is coming, daddy buy shoe. Dàgbére báyìí, kí n gbére síbẹ̀. <laughs> rẹ́gí ló ṣe rẹ́gí tọ́gbà bá máa jáde báyìí akọ̀bà ló ṣiṣẹ́ àná ìgbélé sílé báyìí bá dé is coming àbí ìgbé sílé báyìí àbí kí n dé báyìí kí n dé báyìí ẹ bá mi gbé kí ní yes ọgbẹ́ o. decoration wèrè wo lè Decoration. ṣe decorate ṣẹ́yìn lẹ́ni frame ten tó àbẹ̀wò ni nonsense tẹ̀ wá decorate ṣẹ́yìn lẹ́ ṣe olùkọ́ ṣé ti yín ni kẹ́tọ́ lọ wọ̀ kẹ́tọ́ lọ wọ̀ máa yà. rédò kọpíkọpí ẹ̀ẹ́dẹ̀ lọ́sẹ̀ tí wọ́n yẹn ń wò bí ọ̀wọ̀. ṣapa ni ṣapa ni ṣapa ni aborí ń ta wọn ẹ tẹ́ mi wà láàyè kí ló wà bẹ́ẹ̀ lórí pé kákan gbèké nǹkan dẹ̀ ń dẹ̀mọ̀ ẹ̀sìn nígbà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ayé wa dà ẹ̀mí kan ráyè nílẹ̀ mọ̀. ló ṣàwọn ilé ìtàn Àbí? Má. Ah, hey, ó lágbára o. Má. Ẹ kàrọ̀, ẹ kàrọ̀, ẹ kàrọ̀. Báwo ni? Ṣé jí dáadáa? Ṣé sùn dáadáa? Kí ló dé tí gbogbo yín pariwo bẹ́ẹ̀ yẹn? Gbogbo àbáwọn Gateman àti Yakub. Kí ló ṣẹlẹ̀? Wọ́n fẹ́ lura wọn pa ni. Mi ti àwọn ọmọ kan tó fa ìjà gangan kò yẹ everybody. kí ló fa gbogbo rádaràda yẹn ìyẹn nínú ilé mi kò sí wàhálà ó yá ń bẹ nìṣó. ẹ ẹ bá yín ká mi ṣe tí ká. àwọn náà dà happy birthday to you. bàrà happy birthday. This is so beautiful. thank you. Thank you so much. We love you, ma. Oh, thank you. Ṣé mo dúpẹ́? Oh, oh for me. Yes. Ah. Thank you. Welcome. Ah, ẹ̀yin people yìí, like, how come? Ẹ dey plan gbogbo eléyìí you demo. dẹ̀ mọ̀. Báwo ni in a nutshell Germany ló ti wá bí I trust you ẹni tó bá ti rí grant mọ̀ pé Germany lélẹ́yìí ti wá. Oh my God. I love it. I love everything. Happy you, Thank you. Thank you, darling. Oh, oh, no, she's Biggie, bigger, bigger, biggest. You got it, yes. Oh, Owó àjọ tí mo ti dá tipẹ́tipẹ́ ni yàrá. I really appreciate you. Kí Thank you, thank you, thank you, General. Ọ̀gá o. So ìyẹn ní pẹ́yìn pípé lè get me by. Má fi lẹ́ o. You really got me. I wasn't expecting this. Mm -hmm. Ah! ẹ plan fún mi àtẹjọ wà nínú ilé yìí àkọ́bídà àjọ débi báyìí. ó lè ṣe lélọ. ẹgbẹ́ ayọ̀ ni màmá ń sun ọ̀ǹgẹ̀ tọ́lọ́kù. bẹ́tẹ̀ ni tó ń lọ. bolo ti ń bolo. Bangalanga tenge. Bangalanga tenge. Ó ṣọ́ọ̀kì. Ó my baby, admittance. Àkọ́bí, ìwọ ló you want tó tó yìí fún Oh, Thank you so much. <sighs> ṣe kó tó tó ìfún mi. Ah! Eh, madam ní oruko èmi àti gbogbo àwa òṣìṣẹ́ tó kù a fẹ́ sọ fún yín wípé ẹ ṣe gan a fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo wa a appreciate yín pé ẹ ṣe kú tọ́jú wa lágbára ọlọ́run níwòye mi nínú ọlá ńlá àlàáfíà ọrọ̀ àti ẹ̀mí gígùn bó ṣe wù yín kó fún yín gangan gangan jù bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe fún mi. àbí. ìwòye ọdún tó ń bọ̀ a máa péjọ ṣe ayẹyẹ ọjọ́ bí ìjù báyìí. àmín. ní gbogbo wa ta dúró yìí a ní dín ṣe la máa tún lé sí. àmín jésù àmín jésù. we're saying that we love you so much. Oh, we appreciate love. you. We adore you. All of us, we say, we love we you. Love you. Love you. Love you kọ lẹ́ẹ̀kan yẹn èmi náà mọ orin kọ o òní dúró mi ẹ ṣeun o. agbẹjọ́rò mi. má fi lẹ òtòyọ lọ. agbẹjọ́rò. ẹ tiẹ̀ wo kò sí àrà tẹ̀lé dálé nìyí tó máa mú èmi kìíní ìbínú because ọjọ́ ayọ̀ mi ni èmi yìí. Uh-huh. Ah, in fact ẹ really get me ni o mi ò plan for anything mo kàn rí ẹni just like normal day. <sighs> ẹ wo bẹ́ẹ̀ ṣe wá múnú mi dùn yìí ọlọ́run á múnú gbogbo yín dùn. àmín may God bless you all for me. àmín ah, ẹ wo I'm so happy I must confess. So therefore I want you all to go in there and change aṣọ yín we are going out. sórí pé wà tó fi yẹn ìwà burúkú gbà ní kì í ṣe ìwà burúkú nìkan ìwà ọ̀dàlẹ̀ ah gbogbo wa pọ̀ níbí lájọ́ tí mo ti mọ̀ téèyàn bá fẹ́ ṣe fírímù fún olójú ọ̀dọ̀ fírímù kékeré báyìí ìjọba ló ṣe ètò ga jù ẹ̀ lọ ní ìdúró tó ga tó fẹ́ ga péyàn ah gbóná kí ló fẹ́ fi yẹn ṣe gan-an what nonsense irú àṣà wèrè wo ni àṣà kásá ni o àṣà burúkú ni o mọ́nà kọ́ lọ́hùn ni o báyìí pé kì í ṣe pé bí akíní kan pé bí alágbólé wa ti ṣe pé ah, iṣẹ́ ló jọ pàápọ̀ nígbà yìí má ti ra ẹ̀kọ́ tó ń jọ pọ̀ tó ṣe ra ẹ̀kọ́ lágbólé lọ ni. Ah! ọmọ tó wúni náà dùn mo ti bí léèrè ní countless times. pé kí ni nǹkan tó fẹ́ ṣe kí ni nǹkan tó fẹ́ fún as gift kò sọ ha ah, ó dinú bí òṣònú òṣì tó rí ráńdú òṣì yẹn. Ah, so n tó ṣe dáa n tó ṣe dáa bi tó ṣe dáa tó ṣe dáa ó yá ṣe bó rí pẹ́ẹ́nù ẹ̀ ní tọrọ. ní right láti ra nǹkan tó bá wù wá fún madam kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀ àmọ́ ṣá o àkọ́bí nǹkan tó ṣe ò dáa o nǹkan tó ṣe in the sense that gbogbo wọn ló bi ẹ́ léèrè pé kí ló fẹ́ rà gbogbo wa decide ok jẹ́ ká ṣe nǹkan báyìí jẹ́ ká ṣe nǹkan báyìí kò sí nǹkan tó ní gbogbo wa má dáwó wa papọ̀ ká fi ra nǹkan fún wọn tí wọ́n bá mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ ra yẹn ó máa tóbi ju ti gbogbo wa lọ wá sọ tábà lágbára máa ṣe tábà lágbára máa but gbogbo wa máa mọ̀ ìwà tó wù yẹn ìwà ọ̀dàlẹ̀ ni it's not good and it's not done anywhere má máa ṣe bẹ́ẹ̀ mú kó dà. wo sọ̀rọ̀ ní pé ẹ̀yìn kan ìròyìn dànù lẹ́yìn àwa tó kù kọ́ àrè làákà yìí. mi ò sọ bẹ́ẹ̀ o bàtà fámìlì. wọ́n ṣe wá sọ pé eh, fọ́pọ̀ ò ní làákà yìí ni ṣorí fọ́pọ̀ ò pé ni. ẹ <laughs> eh? mi ń làákà yìí. mo ebi ìsọpọ̀ ẹ̀ ní. o jẹ̀bi sórí ìwọ mo kí ẹ o pé o ṣe o ṣùgbọ́n ibi tó ti bà ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tuntun tó bọ́mọ ìsọ ó ṣàkóbá fún mi o tó ń gbọ́ ó fààrí fún mi o wàá rí pé kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jẹ̀bẹ̀tẹ̀ ti gbọ́mọlé lọ́wọ́ ó ti ń wò báyìí ọwọ́ tó mú ìyá sùúrù tó jẹ́ yẹn tó mú ìyá onísùúrù yẹn wá tó jẹ́ peacemaker yẹn ó bẹ̀rẹ̀ sí búyà báyìí. Hmm? ṣebí nǹkan tó wù mí mú ra nǹkan tó wù wá lọ́wọ́ mi ni mú ra ṣé tó yẹ ní eré ìjọba ká gírí borí bífà lùpọ̀ bisikì. ẹ eh? eh? ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n máa lọ ta torí tí n bá dúró pẹ́ aṣọ ìd Ọ̀pọ̀ ọ̀pọ̀. Lọ́wọ́ rí. Lọ sọ́gẹ̀tì. Kí ni lọ sọ́gẹ̀tì? Táàkì lọ lọ sí. Táàkì jẹnẹra. Kí ni lọ sọ́gẹ̀tì? Ẹ jọ kí ló wọ. Kádàrá ò lè tà sí o orí lẹ́lẹ́jọ́ àyànmọ́ wa. dára ò lè tàsé o bá ti wáyé pa máa rí. afa afọ ẹ mi ti rẹ̀ ní bá jíròrò láti bá mo ti jí láàrin eh. ṣùgbọ́n sọ ma kò wọlé ọlọ́rọ̀ mi. abẹ́ẹ̀dì mo mu jágbàjàgbà ọtí lánàá. èmi náà rí bẹ́ẹ̀. sórí ìgbà tí ọ̀gá fi ní kí èmi àti wọ àtàkùn ká máa lọ lé yẹn orí ti rẹ rù. Ah! nígbà tẹ lọ tán ọ̀gá wa ṣẹ̀ṣẹ̀ dá fàájì ilé rẹpẹtẹ fún màkọ́bí yẹn. irọ́ o sọ kékeré ni fàájì ta ṣe lánàá bàbá ńlá fàájì gbogbo ayé gidi la jẹ lánàá. máa gbọ́ ibi tó yẹ kí gbogbo yín ti máa fura nìyẹn ṣùgbọ́n nítorí pé ẹ̀mí la ka yìí ẹ̀ gbọ́ ṣé ẹ rí ọmọ àkọ́bí ẹ hmm. tí ẹ ti wá ń pọ̀ lọ́rọ̀ madam báyìí tí ẹ ń pọ̀ gan ẹ wo bí ọmọ yẹn ń lògùn fún ọ̀gá wa ni o. Hmm. Hmm, má sọ̀rọ̀ lọ́bẹ̀ kò lóògùn fọ́gà rárá ọ̀gá tiẹ̀ láìkì ọmọ yẹn ni ẹ̀yà tó lójú ọmọ kékeré lọ́gà ṣe láìkì ọ̀pọ̀ ojú ọmọ tó ń rí bíi pé à pet pet pet ọmọ tó fẹ́ yẹn ó tàn. má wọrí ibi tí làákà yẹn ń gbé mọ nìyẹn èmi à lọ ilé nítorí tiẹ̀. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe wọ ọmọ kékeré lẹ́dà ń jẹ́ wọ ọmọ kékeré bí ọ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ wọlé ọ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ tó jẹ́ ní. má ọ̀gá. 来，来。 fẹ́ràn ó dẹ̀ tó ti mú gbọ́ ẹ fi mí lọ́dọ̀ ṣé mi ni mo ti mú gbọ́ yọ tí eh, eh, bá eh, gbẹ lójú ẹ ah. ẹ ẹlọ́gọ́ lójú ẹlọ́gọ́ lójú kí ló fẹ́ ṣe fún mi ẹlọ́gọ́ lójú wà á tẹ̀lé o iṣẹ́ ìtọ́nu lè iṣẹ́ ta ló tán ẹ fún mi ah. ẹ fún mi jọ ah, comfort ó rí mi báyìí kí ló dé tó bá firstborn fà á firstborn olórí burúkú wo ó mọ nǹkan tó fọ́nìṣà mo ra jókòó jẹ́jẹ́ mi mo wo tv ó dẹ̀ ra múrì mo tó náà fẹ́ change òun náà fẹ́ wò gẹ ó gbé kó lójú mi. àà ah, ń ah. gbọ́ ah, first born kí ló dé tó ṣe máa ṣe bẹ́ẹ̀. ẹni tó ro nígbà tí mo dé tí mo lè fẹ́ wo tv mo lè mo lè mo lè tí ìyẹn síbi tí mo fẹ́ wò gẹ́gẹ́ bí àgbàlagbà tó ní ọpọlọ ṣé ó yẹ kó bá mi du remote ṣé ó yẹ kó bá mi du remote ṣùgbọ́n nínú ilé yìí ẹ̀yin nìkan ni mo respect ẹ̀yin nìkan ni ẹni ọpọlọ nínú ilé yìí. Ah ń jẹ́ kó yé mi pé mi ò ná ọpọlọ ṣọ́n no no no no no Akobi, you have to stop it kí ló tó ń bá gbalagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. kò eh? eh? let's go. Eh? no that's not good Go down now yé ṣe bẹ́ẹ̀ yẹn kí now. Ah! jẹ́ bá máa ṣẹ́ léṣe ó díjọ́ kan fún ẹ lé ní. wàhálà ẹ lè ṣe. máa ń gbé e lójú. wàhálà ẹ lè ṣe ọkọ ẹgbà. kí ló ń gbénu ẹ ná. eégún ni ẹgbà. eégún olórí burúkú wo. ẹgbà. máa jọ eégún yẹn kó lẹ́nu ẹ. ẹgbà. máa mú eégún yẹn báyìí máa fà jáde lẹ́nu ẹ. a ti fọ́ọ̀kì bọ̀ ilé tí màmá aláìsí yìí ń gbàgbé pé ọjọ́ ọmọ ah, ẹ kiri. ẹ wo ẹ wọ ẹ bá mi wọ́n ẹ bá mi wọ́n nà kọ́ bí gan ẹ bá mi pé níbi tó ti lè gbọ́ torí gbogbo ọ̀rọ̀ tó tẹ̀ ń bá mi sọ lẹ́yìn àtọ̀rọ̀ òṣì tó ń bá mi sọ̀rọ̀ pé mo jẹ́ sẹ̀tì ẹ̀ nípa tó wà nínú à ọlọ́run o tó máa ń ṣe kan tó ṣẹlẹ̀ ní sẹ́mi ti ní bírú àkọ́bí yẹn lọ́mọ ni tó wá bá mi sọ̀rọ̀ bí olórí burúkú ẹ bá mi wọ́n nẹ̀gọ́ o lórí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tó bá tó ṣẹlẹ̀ mo pa ọ mo lè fọ́n lórí o. jọ̀ọ́ dúró ná ọ̀rọ̀ ò àbí o wá ń kí fún mi èwo méjèèjì dá mi lóhùn na ah, madam Emma má bínú ma nǹkan comfort ń try láti ṣe kọ́ nìyẹn lóòótọ́ lóòótọ́ tẹ́yìn gan bá wà ń bẹ̀ níbi tákọ̀bí ti ń bá sọ̀rọ̀ inú máa bí yín gan ẹ ẹ wo wàhálà àkọ́bí ti everybody ló thing, everybody lo man ń sọ̀rọ̀ sí èmi nìkan ló dàbí ẹni pé àkọ́bí máa ń respect díẹ̀ bí gbogbo inú ilé ìṣètò and kò dẹ́ dá kò dẹ́ ń ṣe pé àwọn tó kù yẹn náà wọ́n ń bara wọn jẹ́ àbí wọ́n ń disrespect ẹ̀ ìgbà tó ń bá lè máa fóun ọmọ kékeré ní respect ó yẹ kóun náà máa lè respect àwọn àgbàlagbà náà ẹ̀sìmá ẹ má bínú mi ò tó láti advice yín mo ń wò pé bóyá ó dàbí ẹni pé torí autonomy tẹ fún àkọ́bí ó ti pọ̀ jù bóyá tẹ bá tiẹ̀ tẹ bá gba agbára lọ́wọ́ ẹ̀ díẹ̀ àwọn bó ṣe misbehave yẹn kò ní máa misbehave mọ́ ó ti pọ̀ jù kò mẹ̀gbọ́n lẹ́gbọ́n kò máa gbà lágbà ó máa jẹ́ kó dàbí ẹni wípé àti ẹ̀ ní culture àmọ̀rọ̀ sọ àní kankan ṣó ti ẹyin máa tó bá tẹ́ pẹ́ tẹ̀ lè gbé sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ àbí kẹ́ wọ́n nẹ̀ kẹ́ bá sọ́ lójú gbogbo àwọn èèyàn so that a lè reduce bó ṣe ń ṣe ẹ wo the last time ní títí ọ̀rọ̀ mọ́tò mo wà á núlé mi ò kàn jáde rárá ní sòkò mọ́ pé mò ń gbọ́ mo wo gbogbo nǹkan tó ṣe that was too much. mo understand um, tẹ́yìn náà bá wò ọmọ kékeré lákòbí ah, ọmọdé ló ń ṣe kò kàn lè dédé máa sọ pé òun fẹ́ rí yín fín ṣé igi inú òjìnà sórí ni ẹ ok ìwọ náà wò ó sí i ó ní tí ò bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni bó máa ti bí irú ẹ̀ lọ́mọ èèyàn tó bá mọ̀ pé ó yẹ kó ti bí irú ẹ̀ lọ́mọ ṣóun ló wá ṣe báyìí bínú sí nígbà tó wúwà kan sí ẹ̀ ó ń bá ẹ ṣeré ni ẹ fà á mọ́ra bí ọmọ yín náà ló jẹ́ ẹ fà á mọ́ra ṣó ti yẹ yín ẹ má bínú but màá make sure pé mo bá sọ ọ́ màá wọ̀n ọ̀nà èèyàn kì í yájú sàgbàlagbà àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ṣe ló ń bá yín ṣeré. ó ń bá mi ṣeré ni bẹ́ẹ̀ ó ń bá wa ó ń bá ẹ ṣeré ni ẹ ṣe mà yà lọ máa ṣe oorun ni lójú gidi gan ni o ah, ah. àbó lóhun tí ẹjọ́ yé wa torí tí di pàtàkì kan ò sí. like ah, ìdẹ̀ra. oh my god. ìdẹ̀ra. Come on. is this you? That's you. Oh my god. That is a very nice transformation anyway. Ah, really? Uh, whoa, whoa, whoa, you can where, say that again, uh, baby. Uh, Where have you been now Kilo, she even ṣe ẹ́ ibo ló wà láti jẹ́ òun mi. ìwọ ló wá mi now Ojule mi mi ò kí ń ṣàìmọ̀ fólóko. are you serious. of course tó bá wà mí o máa rí like i can just get you anywhere. of course. Oh, okay kilo wa wá ṣe Why? bí wá yẹ. mo tiẹ̀ wá ṣe nǹkan kan side bí báyìí ni mo tẹ̀ ń driver mi ni mo wá ah who is this cute call me is this not fair wait wait wait wait like you not have a Driver? Yes. Of course I do. What is your car? And not only my car, but one of my cars. Wow, that's nice. You look it anyway. Thank you. You, you, you look it. How Ojú ìjọ boy kan to ń tọrọ owó lọ́wọ́ mi láàárọ̀ rẹ̀. Oh, come on. <laughs> Àkọ́bí ò lè tọrọ owó lọ́wọ́ ẹ̀. Láíláí. Ọmọ ẹ̀. Not while I'm alive. No, kò ń ṣọmọ mi. P.A. mi ni, but àkọ́bí ni mo in ń pè. Okay. Yeah. Okay, but anyways, I'm happy seeing you. Then Somewhere. I can't just let you go like that. We need to sit down and talk. Okay. Even if love. not lobby, tell anybody. Then just you today. Then so be it. Uh, no problem. Akobi, mo ń bọ̀. Then ti fine boy Bad day. dé. come up with me mi see. I'm a máa mú nǹkan lẹ̀ lẹ́nu. <laughs> fine boy Akobi. no now you stay Uh, fẹ́ rè mí nìkan wọn àti bọ́ọ̀ it's okay It's not the one let's go. Mm-hmm ẹ wo ọlọ́mọ jẹ́ kí èèyàn ló kó èèyàn lọ́rùn ṣẹ́kiri nígbà tí mo sọ fún ìyẹn o kò jẹ́ o ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló ṣe kí ló ṣe kò dáhùn o òun ṣe ní kí wàá pè ìwọ ọlọ́run ẹ̀. first born kí ló ṣe. Ah, kí ló dé tó jẹun. àkọ́bí kí ló ṣe ẹ̀ náà ẹ ṣé o láìkí oúnjẹ tó ń sè fún ẹni. Mm. ẹ kò láìkí. Mm, kò làpáta ìsìn. àánú mi sọ jẹ́ pé kò dùn ó má jẹ́ bẹ́ẹ̀ ni. mo mọ̀ ẹ́ dáadáa nǹkan kan ń ṣe ẹ́ you know you can always talk to me kí ló ṣe ẹ́. ẹ̀wọ̀n ló ṣe nǹkan ojú ilé mi. madam mm. kí wọ́n ṣe fún ẹ. ẹ̀wọ̀n wọn ò ṣe ọkọ yàrá. ẹ ṣọ́sọ́ pé yóò jà ò jẹ́ kí ọmọ sọ pé yóò já ṣé yóò já tó bá sọ pé kí nínú àríkí wá tẹ̀sí ẹ̀ wò kí n fi sẹ́nu mi wò. kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kò sí ọkọ sẹ́ ẹ̀ náà. kí ló ní kẹ́ mú lọ sí kọ́nà. kí ló ní kẹ́ mú lọ sí kọ́nà. àwọn ọmọ tó fẹ́ẹ́ lọ kọ́nà kẹ́lẹ́ lómi ni àbí kí ló fẹ́ẹ́ lọ kó ṣe ní kọ́nà. ẹ bá lọ ṣọwọ́ lẹ́mọ̀ lè ṣe ní kọ́nà o. Akin ọ̀rẹ́ o ò notice wípé gbogbo nǹkan tá à ń sọ látẹ̀kan kó má dàbí pé mi ò fi taratara dá sí i kó má dàbí pé mo yánu ni kí ló kí ṣẹlẹ̀ gan kí ló ń ro kí ló ṣẹlẹ̀. very good guess what. kí ni yẹn. mo pàdé ìdẹ̀ra. irọ́ ni o ìdẹ̀ra girlfriend ẹgbàá yẹn. i'm telling you ohun ni mò ń rò lórí mi látẹ̀kan because you can't believe it brother. Ah ìdẹ̀ra tó bá rí o lè ẹ́ vàdàmù. Ah. ọmọ yẹn ti ní burúkú owó owó ti wà lọ́wọ́ ọmọ yẹn gangan gangan o understand. Ah. ọ̀gá o mo bá yọ̀ o mo bá dúpẹ́ o ó kú oríire <laughs> ọ̀gá o ẹ hmm? eh, mo ní ó kú oríire àbí mo bá yọ̀ ah. àbí àfi kí n bá yọ̀ ká bá dúpẹ́ ọmọ yẹn ó ṣọ́ọ̀gù. ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ọlọ́run padà lẹ́yìn ẹ̀ ń bá ìgbà dúpẹ́ mm. ẹ̀ náà. ṣé o ò gẹ́ẹ̀tì mọ́ mò ń sọ ìdẹ̀ra ex girlfriend mi òun mò ń ṣàlàyé fún ẹ sí pé o ti lo oògùn pé mo ṣe pàdé ẹ̀ gé ah, ọ̀rẹ́ òun làlàyé tí mo ṣe fún ẹ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ. ó bọ́ yorùbá ni. mo gbọ́. gbogbo alamọ̀ bí ìdẹ̀ra ṣe rí ń gbà yẹn ọlọ́run tí wàá gbàdúrà ẹ̀ mm. ó ti wá náwó lọ́wọ́ ah, àfi ká bá dúpẹ́ tiwa náà lè dé ó gbọ́ yorùbá tó máa ń sọ ni wọ́n á ní kí olóríire kú oríire kí tiẹ̀ náà lè dé bó ṣe rí nìyẹn. nǹkan tó fẹ́ sọ náà nìyẹn. kò jù bẹ́ẹ̀ lọ. that's all. ẹ nà. ok. Um, Akin. ẹ ọ̀rẹ́. Um, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé èmi bí mo yẹ jókòó yìí mo ti make up mo fẹ́ padà sí orí ọwọ́ tèmi àti ìdẹ́ra wà tẹ́lẹ̀ wọ́n padà sórí ọwọ́ wa. Ah. Hmm. fẹ́ràn mi hmm? ó wà ókè náà. ah dada. o yóò náà. ó mọ̀ kó mo gbọ́ Yorùbá dáadáa. dáadáa rẹ̀ mo ṣe sọ mo yẹ sọ yẹn. ó mọ̀ pé ọmọ Yorùbá ni mí. yẹ́ẹ́. Ah. nǹkan tó ń sọ bó ṣe yé mi ni pé ó fẹ́ padà máa fẹ́ ìdẹ̀ra torí mo mọ̀ pé o máa gẹ̀ẹ́tì ẹ̀ náà ni mo ṣe sọ mo fi sọ yẹn. o ò lè ṣe bẹ́ẹ̀ náà o ti níyàwó lé náà uh-uh. mo dẹ̀ mọ̀ pé ìdẹ̀ra fúnra rẹ̀ nínú kó ti nọkọ uh-uh. tàbí kó ti lẹ́ni tó ń fẹ́. Ah, ah. bí tó sọ dín yẹn náà ni mi fẹ́ kó sọ kọjá abẹ nítorí pé gbà tó máa ṣàlàyé ọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ ń sìn ó ní nínú kí ó ti ní ọkọ àbí kó ti léèyàn tó ń fẹ́ ẹniyàn yàtọ̀ sí mi ah. ṣé o ti gbàgbé ìfẹ́ tó wà láàrin mi àti ìdẹ̀ra. ìyàwó ẹ lọ́ọ̀fù ẹ̀. Eh, èmi náà lọ́ọ̀bù ẹ ah. mi in dispute. fẹ́ràn mi. yes. fẹ́ràn mi. abọ́ eh. ọ̀kọ́ tó sọ ni. akin. o fẹ́ máa fẹ́ ìdẹ̀ra padà. bẹ́ẹ̀ ni. níwọ̀n tó ti fẹ́ yàwó sílé. Yeah. Olé. Darling. Yeah. Níbo lẹ ti ń bọ̀? Ṣé wo aago ọwọ́ yín ṣá? Ibiṣẹ́ of course. Ibiṣẹ́ lẹ ti ń bọ̀ on time. Oh. Mi ò mọ̀ pé time ti lọ ní tó báyìí. Um, babe, ṣe rí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni pé mo ti gbàgbé kí n sọ fún yín pé mo tún gba another contract in the last week ṣùwárí àwọn kìíní yẹn ó ti papọ̀ débi wípé ó ti wá stress mi gan kò jẹ́ kí n tiẹ̀ lè focus iṣẹ́ yẹn ni ló dà papọ̀ jàre má bínú. ṣe mọ̀ pé láàrin mi àti yín ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbaṣẹ́ tẹ máa sọ fún mi wípé ah mo ti gbaṣẹ́ kan o iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ nìyẹn kò ní jẹ́ kí n wálé lálẹ́ yìí o máa jẹ́ kí ó máa pẹ́ kí n tó dé o ṣe mo pé máa ń sọ fún mi but notice these days ẹ kì í pè mí mo kọ́ rí pé máa ń dá gbogbo nǹkan yín ṣe ni ah, ẹ jọ ẹ sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ gangan náà I care to know. Babe, um, you see, mo understand nǹkan tó ń try láti drive out ẹ gbọ́ kò kì í ṣe fọ́ọ̀tì mi náà I swear iṣẹ́ ni tiẹ̀ tó ti ṣùwọ̀n nígbà tí eh, iṣẹ́ bá ti pọ̀ jù àti the other contract mo ti yanjú ẹ̀ tí mo tó fi gba another one for last week yìí then ó ti accumulate kò tiẹ̀ jẹ́ kí n think straight ẹ eh, ṣọ́rọ̀ in fact mo wọ wílẹ̀ tíṣù tó tó báyìí in fact mo wọ pé mo sọ fún ẹ pé. Eh, um, baby you need to change for good. Uh, sure sure. and always remember I love you. and you know I love you too. I love you so much, baby. Thank you. Uh, I've been worried, Nico. I just need to take my shower then. Can work on Obviously, of course. All right. Then. Hey, man, looking. Eh, eh, try to serve me. All right. Eh. Ah, all right, ma. Eh, cause sí problem as soon as tí about bá ti sort ẹ̀ tán jẹ́ kémi mọ̀. Okay, ma. Alright. Talk to you later. Ah, my ìwálà wants ti máa ń So fair on me. Kilo, so be a fẹ́ I'm listening. Tí mo sọ a fẹ́ sọ? Yeah. Uh, yeah, mo sọ but driver bọ́lẹ̀. Then one day you jókòó síbẹ̀. Kí ló ń jókòó sí? Oh, àkọ́bí má sọ̀rọ̀ ẹ lọ kò ní mẹ́nì. no no no kí ló mí gègé máa sọ̀rọ̀ mi lọ mo fẹ́ báyìí sọ̀rọ̀ driver excuse wa why tó wọ́n fi lè excuse. wo bọ̀bọ̀. ẹ sà. bọ́lẹ̀. sà mo lè bọ́lẹ̀ sà. ẹ o lè bọ́lẹ̀. sọ̀rọ̀ náà kò ní mẹ́nì náà kí ni point gbọ̀ngbọ̀lẹ̀. sorry. Ah, no no no no what. What are you trying to do? No. Onikolebole, he can't leave then. I should leave, right? No, no. No. How can you leave? Monikobole um, olowunibole nyakimibole. It's okay, it's okay. I will handle it. Um, I Auntie. Joe, excuse me. <laughs> What, what, what exactly is the problem? Um. Oh. So I told him to go down. Kò dá mi lóhùn. Ìwọ sọ fún lọ́wọ́ kan ó So ó mì pé wọ̀ nìkan call, lè pàṣẹ ló lè sọ nǹkan tó anytime right? Is that it? Just let me know. No, that's not it. You are getting it wrong. Yeah, so what, was the meaning of this? Let me tell you one thing. Akobi is just a kid. Ọmọ kékeré lásán ni and that is why tó fi máa ń rí woman pé I only see him as like like my son. yeah yeah babe babe gbogbo kí ni yàn justify kò justify nǹkan tí I just don't want that I don't like it. it it's okay if you don't like it we will adjust. please sir. so ẹ wá fẹ́ Huh? yeah um, what is she? um, calculation kí ni gbogbo calculation yẹn wà bí eight to nine million so nǹkan tá a máa ní náà ni. wow that's a world of money hmm. eight to nine million. I'm sure not for you. you are right. because the problem consider is done. That's my baby. I trust you for that. Mm. Yeah, I'm down. Oga. Yes, darling. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. kí ni nǹkan náà. èmi ò pé ọkùnrin fẹ́ràn mi yẹn ọkọ mi ò mọ sí òun. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ má bínú èmi ń rán bí kò dìgbà. oh my god àkọ́bí. yes aunty. sórí ó máa ń ṣe àwọn nǹkan míì gbà mí ti máa wọ̀ pé ṣé wọ́n lo iṣẹ́ abẹ lómi as small as you how. àwọn ọ̀rọ̀ ńlá kan máa ń jáde lẹ́nu ẹ̀ tí mo máa ń wonder pé ṣé wọn ló ń sọ àbẹ́lò mi can you imagine now let me tell you one thing ṣé orí fẹ́ràn mi tó ń wo yẹn mo ò ṣẹ̀ṣẹ̀ mí tẹ́ o lóòótọ́ a lè ṣẹ̀ṣẹ̀ pàdé padà bó mo ti mọ fẹ́ràn mi sìn ó ti pẹ́ gan like láti ayé alálùmọ́lẹ̀ nígbà tọ́lọ́run ò tẹ̀ tí gbàdúrà rárá ni so calm down kó fífi pẹ̀lú ẹ̀ meanwhile mo notice pé o fẹ́ máa rude sí fẹ́ràn mi ṣó mọ̀ pé mo like ẹ gan mo ò dẹ̀ nífẹ̀ẹ́ kó máa rude sí fẹ́ràn mi o ṣóbí respect tó bá lè fún mi òun ló máa fún fẹ́ràn mi because ọkọ mi ni ok. bí mo ṣe fẹ́ ni mi lè fẹ́ kémi àti ẹja. No, I like you so much. Just be a good boy, okay? Mm -hmm. All right, darling. take more. Mm. Take, take, take, take. Okay. Just take sip and see. Ah, ah, fẹ́ wọ mí yó ni. ilé tó ń ṣàfọ́tì. mi ṣe ní ṣàfọ́tì ó kó pé mi mọ̀ kan tó ń ṣe fẹ́ wọ mí yó so that mi ò ní lè lọlé mọ́ wo kò sí bí mo ṣe lè ṣe yó tó máa délé kí mo gbogbo bí orí máa make sure pé mo délé. o délé àbí mhm. àti ipò yó àti ipò yó èmi náà mo ní ẹ so don't stress. o kò kó parọ́. Hmm. <laughs> Listen, babe. Darling. Um, I am very grateful. And I want to say a very huge thank you fún gbogbo nǹkan tó ń ṣe fún mi láti uh, because láti ìgbà tá a ti pàdé padà been so helpful to me like cooking kí but ṣe pé bóyá mi ò rí nǹkan but the more money the more contracts the more influence and all ìwọ náà all in ṣe gbogbo ẹ so you know me, gan come up with pàdé ẹ thank you so very much like all oh, it's. that's okay like seriously i don't know why you're thanking me whatever i do for you i do for myself hmm? nǹkan tí mo bá ní ìwọ lónìí náà. Besides, if I don't do it, it will be you. Thank you once again because Yorùbá ló sọ wípé ẹni tó bá dúpẹ́ àná ó máa rí mi gbà ọlọ́gbọ́n more than me because oh, I wanted oh. more torí ẹ̀ ló bó ṣe. <laughs> No problem darling. Oh, <coughs> sorry. Okay, you have a call. Yeah, yeah, yeah. Sorry, be cool then. Okay Um, uh, what's up? báwo lè ní báwo lòun báwo ni Àkúrẹ́ báyìí. Eh, ok nice um, èmi náà mo ń rush báyìí mo fẹ́ jáde nílé ni um, because mo ní a lot lórí table mi lónìí ó máa be very busy day so mo ti fẹ́ jáde báyìí mo ń wọ shirt lọ́wọ́ bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí ni. Eh, yeah eh, um, take time ẹ o stress ara ẹ make sure pé o fix gbogbo nǹkan tó fẹ́ fix síbẹ̀ nǹkan tó máa bọ̀ lé máa wò ní láti rush wa lè ṣùgbọ́n uh, all right yeah, take care take care yeah <laughs> right yeah. Uh, okay. Mm. Mm You're just too smart. mo ní láti parọ́ I won't do that to you you know. <laughs> oh my god yeah, you're just too funny òun kò ṣe lọ́wọ́ fẹsẹ̀ bó máa ń tó ọ̀ṣẹ́ bẹ́ni pé you are ignoring your. Yeah, babe. Mm. Expert, <laughs> yeah. Mm. You're just expert for that. All for you. You, o níbo ni wọ́n ti jáwá tó lókun lọ́rùn no tell me ṣé wọn ò sọ fún ẹ pé ó níyàwó ni àbóhùn fún aláre ò sọ fún ẹ pé married man lòun torí pé òun ṣe bó ṣe wù ẹ́ nínú matrimonial home mi àbí àyè gbà ẹ́ ìwọ ń lọ́mọkọ mi òun dìmọ́ gbagigbagi wo tiẹ̀ tiẹ̀ ti ta àmọ́ àbọ̀wá bá ní tiẹ̀ o àbọ̀wá bá lọ̀rọ̀ ẹ̀ wo sórí láàrin èmi àti ẹ èèyàn kan fàyè lẹ̀ lẹ́nìí irọ́ tó máa ń pa yẹn irọ́ tó máa ń pa fún mi yẹn tó máa ń sọ fún mi pé ẹ ẹ ọmọ ọmọ yẹn máa ń kó gbogbo sọ yẹn. Shut up. What is it? Bobi bi kí ló kí ló dé tó fi tó fi react bẹ́yìn Are you dreaming? Um, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. I'm fine. Are you sure you are okay? Um, mo ti dé síbi látàárọ̀ kí ló fẹ́ sọ mo kọ rí ẹ tó kọ sùn sílẹ̀ ni. Ah, wọ́n eh, relax má má stress eh? ni lójú gidi gan-an àbólóhùn tí bẹ́ẹ̀ níbẹ̀ tẹ́ ò sọ. <laughs> oh my god are you kidding me. Uh, no oh, funny now, náà. Uh, babe She or tí mo sọ ló fọ́nì tó uh-uh, is it not funny i mean what will i be doing in your house in the first place like ìdẹ̀ra in your house mo belittle ara mi nìyẹn now so i don't know ṣé alálùsọ pé ọlá ni àbí o imagine i don't get it. <laughs> actually Alani, but ah. um, it looks so real. Really? Yeah, um, baby, see, this is my point, yeah? Okay. Whenever Tabaferira, please and please and please, if I come out of our workers, eh, mm, I know you have many workers, uh, you understand, but I'm not just cool with this thing you telling them that o fẹ́ lọ rí mi so àmì ah, ni tó lè sọ nǹkan tí kò yẹ kó sọ nínú wọn ṣé get what I'm trying to say so please let's make it just tell me kó jẹ́ láàrin mi àti ẹnìkan láàmú nǹkan tá a fẹ́ ṣe ibi tá a ń lọ ibi tá a fẹ́ wà ṣé get what I'm saying because I can't lie to you I was damn scared nígbà tí mo tají ó fọ́nì gan mẹ́. Um, Right. Is that a deal? Um, deal. That's why I love you. <laughs> I love you too, baby. But let me tell you one thing. Show me nǹkan téèyàn bá gbé sọ́kàn sometimes èèyàn you're fi ń lala because àlá you ó funny so cool. Ṣé ká sọ pé àyà mi ń jà ni? Maybe. Àyà mi ò já. Are you sure? <laughs> um, baby, how far about that man? My bad. Sorry, babe. Um, me mọ̀ pé mi ti sọ fún babe, you won't stop amazing me. I swear, that man, it was so easy. Like, so easy. If you know them more, you pay online. ló jẹ́ kó easy to do it. See, getting to that component, gbogbo àwọn paperwork tó yẹ kí n me see one table and the other. Babe ṣe mọ̀ pé ọkàn bypass everything, ọkàn lọ sí payment stage straight up. come here, wait, how much do you want to? I said, I don't know, I want. And he just give him the check. That's all. Mm-hmm. Mo ṣe máa rí náà nìyẹn. What do you expect? See, um, <laughs> babe, babe, Ọlọ́run yóò pa é fún mi. See, let me tell you something. See, eh? Mama work, la la la la la la la la la la la. So big, so big. Um. Yeah. Me, I don't know why you are like this because bó ṣe máa rí náà nìyẹn náà hmm. of course ìdẹ̀ra ló pè wọ́n hmm. i mean a ìdẹ̀ra máa pè yàn ṣọ́ máa sọ pé wọn ò mẹ́ni tó <laughs> they just have to obey yeah. sure, baby, because i already told them pé the person coming is my friend mm, mm, mm, and next time the bá patronize me má sọ fún mi pé má fi òyìnbó sọ. So tell them I do real ló okay in case Call of next more. time. you get it. <laughs> anyway most of them wọn pé ọ̀nà tí wọ́n bá máa fún mi mm-hmm. òun ni kí wọ́n fún ẹ so uh-uh. don't be surprised. thanks baby. <laughs> yeah. Hey. Eh. Ah, cha cha cha cha cha cha. Baby, what's wrong? Are you okay? ṣé mo ti sàn kan tó bí ẹnu sínsìn I mean why are you giving me this face I mean this this look. no sorry no, what's this. kí ló wà níbi. níbo nothing. no no no don't touch it come bring it this this one come closer this. o lè ní ẹ he stole that from me. <laughs> come on kí ló fẹ́ jẹ iyán àbí ráìsì. o mi nà mọ kó o serious na yeah, o oh, o oh, oh, serious. tell me now i will have them prepare it for you now then i will bring it. <laughs> um, though ìyá yóò sì ń lé náà but uh, mo mọ̀ kó n tí ìsinmi ni you no going come you won't come i know <laughs> You're just teasing me. Um, Baby, that aside, I've missed you. Babe, I swear, you've been going to miss her seriously, like hell. Are you sure? And I really want to see you. So what will happen? That ah, won't be ridiculous, Let's look for a way out now. We should see anytime soon first point yẹn yẹ we can be there bó tí o ti any distraction fún wa tá a máa enjoy ara wa. Hmm, that's not bad okay i'll be on my way shortly. Uh, yeah. Why tomorrow now? Oh. I love you, you know I love you, and I really want to see you. Okay. No wala. If that is the way you want it, then so be it. Mm. Uh, um, uh, babe o máa ní láti sáré bá mi court a máa sọ̀rọ̀ later ìyá ẹ̀ ló ń pè jẹ́ kí sáré gbé kọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n. Abba, try to talk to her later. Uh, um, I'll see you soon, okay? Take care. All right. I love you. Uh, yeah, báwo lòun? Ẹ má bínú. Eh, man tí ó fún mi ní contract eh, tí mo sọ fún ẹ òun ló ń pè mí in fact eh, stress wọn ti fẹ́ pọ̀ ju tèmi lọ ọkàn impose oríṣiríṣi nǹkan síyàn lórí ni then um, i'm really getting tired of that. báwo ni ọ̀dọ́ ti yín lọ́hùn sista ńkọ́ okay very good bá mi gbé fóònù fún wọn tó bá wọn sọ̀rọ̀. Oh, the film. You are welcome. We are happy to meet you. Amen. mo fẹ́ ṣàlàyé fún yín pé mo ti ṣe oúnjẹ yín tán mo dẹ̀ ti tọ́jú gbogbo tèbú dáadáa iyán yẹn dẹ̀ rí mo jẹ́ kó fẹ́lẹ́ dáadáa ó fẹ́lẹ́ ó lẹ̀ dáadáa lọ́wọ́ mo fẹ́ pé kíkẹ́ wa lọ jẹun. ìwọ woman yìí ṣó wà okay ṣá like are you sure you are alright? What time ṣé mo rán ẹ níṣẹ́ pé kó lọ dáná fún mi ni ó tún máa dáná òun ó ní ogún yọ by this time of the day ó fẹ́ pa mí like ṣó wà ókè ná ọ̀rẹ́ ò yé mi. ẹ eh, mo gbọ́ mi ṣọwọ́ síbẹ̀ mo gbọ́ mi ṣọwọ́ síbẹ̀. are you sure you are alright ṣó wà ókè ṣé mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ omi ìṣanwọ́ ni eh, eh. mo ní ṣó wà ókè torí èmi mọ̀ pé tó bá wà ókè by this time of the day ò ní sọ pé o dáná fún mi débi tó máa ní o bá mi gúnyán ṣé mo jẹun nínú ilé ìwé ní táìmù báyìí rí. Eh, eh, eh, ẹ ṣe mà ẹ wò ó ṣe ní gbogbo èèyàn àwọn náà máa ń pè mí ní karo karo karo somebody call me karo somebody call me karo mo ń cook mo ń kuka i'm a cooker i cook anything i cook egg i cook anything ma. come forth come forth. kí ló ṣẹlẹ̀ mo rú dáadáa ó fẹ́lẹ́ ó fẹ́lẹ́ bí etí ni. kí ló dé kí ló ṣẹlẹ̀ what's all this nonsense ṣé mo wọ́n ẹ sí pé kó dáná fún mi ní talklet tó máa gbé iyán sórí dáìní fún mi by this time. iyán kẹ. yes now. ẹ mọ̀ pé pè mí ẹ sọ fún mi pé ẹ fẹ́ tètè jí jáde láàárọ̀ ọ̀la a lè ti arrange kọtẹ máa jẹ wọn ni mo lọ sọ fún wọn àbí. òun náà ni iyán tẹsán fún yẹn òun náà ni mo ṣe mo dẹrọ tó fẹlẹ gidi gan. iyán oṣù wo ẹ jẹ́ ń pariwo iyán iyán yẹn fẹ́ kó bá mi rin ṣé mo sọ fún yín pé ká ṣe iyán ni àbí mo ní ká gúnyán lálẹ́ yìí. ẹ dúró ó lè má mi wọ bọ́ta inú ti bí mi. ẹ má bínú ma ẹ má bínú ma mọ́mí mo bọ́ síta. ẹ ẹ ẹ nìṣó ta ẹ ní ẹ ṣá nìṣó ta. ọ̀tọ̀ ìdọ́bẹ́jẹ́ pèsè mo ni màá ro mọ́mọ́ sẹ́ mo ro. ẹ má wọrí ìwọ jẹ́ kankan ẹ má dá mi ẹ má bínú ẹ jọ dúró lọ́hùn nǹkan ti ṣe wọ́n ni. yes ma yes ma. ṣé mo pé ẹsẹ̀ ni woman yìí tọ̀ wá síbi báyìí gbọ́dọ̀ ló fẹ́ pa mí if not ni tó bá dẹ́yìn ṣe pé oúnjẹ òṣì tó mọ̀ ń sè tó máa ń dùn mọ́yàn náà lẹ́nu ṣé kò yẹ kí n ti léwèrè dànù tipẹ́tipẹ́ at least we have like three cook in this house but òun náà ló ń jẹ bá mi lára mu jù mi wọ́n lè sọ pé torí ẹ̀ kókó wá pa mí náà ó fẹ́ fún mi ní hypertension at what age. Ah, ah, i'm very sorry ma wọ́n máa ṣàtúnṣe máa wọ̀. ìwọ fún ẹ bọ́ síta jàre kó jẹ́ kí n gbọ́ wọn. sorry wọ́n máa ṣàtúnṣe. nonsense. ẹ eh? tó bá tiẹ̀ tó bá ní happy mood like tó ń enjoy lọ́wọ́lọ́wọ́ wọ́n máa ruin everything fún ẹ gbogbo nǹkan tiẹ̀ pọ̀pọ̀ òṣì àmọ́ kókó ẹ dúná ibo ni wọ́n tọ́ga fẹ́ lọ lé ní báyìí. ó ah, ẹ ti sọ fún mi gan bẹ̀rù ṣàmì pé a fẹ́ jáde. bàtà wa jáde máa ra hamburger bọ̀. irọ́ hamburger kọ́ ló máa ra bọ̀ kókó sáríà ló máa ra bọ̀. bàbá ìtàn ṣe clean bíbá yìí. ọ̀gá hmm. níbo la ń lẹ́nu. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé o ò tẹ̀lé mi jáde lẹ́nu èmi àti baby, mi nìkan la ní èní. Ah, bọ̀gá ẹ jáde rí kẹ́ má mú mi dání. kí ni pọ́blẹ́mù ṣó ń gbómi lẹ́nu ni ó ní ò tẹ̀lé mi ó ti máa ń tẹ̀lé mi tẹ́lẹ̀ fine but eni yìí no will èmi àti baby, mi nìkan ni ok. bọ̀gá èmi ò ní lọ máa lọ ní. Ah, ah. are you okay? are you normal? show o all right. Ah, mo dẹ̀ tí wọ́n ń sọ mo máa bá ń ṣeré náà mo rẹ́rìn ó torí mo ti fún ẹ láyè àyè yẹn ti gbà ẹ́ dáadáa ó ti rò pé o jẹ́ bákan nínú ilé yìí àbí ah, just wait are you in any way comparing yourself to my baby ah, tell me babe, sọ fún no now no, mawo just look at this rat ó sọ fún mi pé òun ma ìwọ ma wá lo, òun ò wá ní lọ kí ló fi jọra wọn ṣé wàá sí bébí mi wá. look at me look at me stop stressing yourself. Let's go. I see. No, come on, come on, come on. Then mama mwe, worry. Oga, emano. Eh, Thank you.

kana masuno kana kana magana kun mala na lu mala <laughs> na kana nyoya. Ah! Eh, ẹlòmíì láyé ayé tó wá ayé ẹrú jọ torí ìtọ́ lọ́hùn torí ọlọ́hùn torí ọlọ́hùn jọ ṣé pé ìwà tí madam ẹ̀jọ ní àdéhùn wípé ẹ̀jọ fẹ́ jáde ìwọ ń dọ́nu fún ẹ́ olóhùn dọ́nu fún orí ẹ̀ ò pè ṣé èmi ẹgbẹ́ tó fẹ́ máa tó fẹ́ máa tó fẹ́ máa mú mi nǹkan ẹ wà lọ jókòó wà lọ jókòó àsìkò tó wáyé àsìkò punishment wà lọ jókòó sí tìgì ẹrú ni bàbá ẹ bẹ́ẹ̀ ni ọ ah, ah. Sinaba, fẹ́ràn mi ó fi mí sílẹ̀ ńlé ó wá gbé obìnrin wá sọ́tẹ̀ọ̀ ẹ̀rù ó bà ẹ́ anyway má wọlé má wọlé o tẹ need explanation because mi ò ní much láti sọ pẹ̀lú ẹ̀ ṣọsí bọ́ àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀ àbí yé hello come here come here come here wọ́n rí pé olórí burúkú ni wọ́ hey my friend wọ́n rí pé olórí burúkú ni ẹ́ wọ́n rí pé wèrè ni ẹ́ ìwọ tẹ̀lé ọkọ mi okay fine nísìnyí o ò rí ọkùnrin kankan fẹ́ mọ́ ọkọ tèmi ló kàn tó fẹ́ máa fẹ́ ń sìn yá bi ọkọ mi nìkan ló kù tó rí láti gbé wá sọ́tẹ́ọ̀ láti máa ṣe òṣì pẹ̀lú àbí wò ó ní tí màá fi ojú ẹ̀rí níbi ṣó ló ya wèrè ni màá bẹ̀ nínú tán bí owó. ẹ o tún fẹ́ sọ̀rọ̀ o tún lẹ́nu ọ̀rọ̀ abájọ náà abájọ tó fi jẹ́ wípé bó ṣe ní owó tó bó ṣe dára tó rí bí egbin yìí ò rí ọkùnrin kankan kù yẹn wájú kọ́kọ́ tó wo máa fi ẹsẹ̀ lẹ́yìn àbí bàyí lẹ́nu ẹ ìwọ máa jẹ́ kó fi wá lórí iṣẹ́ sílẹ̀ mo máa fi ẹsẹ̀ ní sọ́ni wẹ̀rẹ̀ ní ẹni. ọkọ tó dúró kí ni ìṣòro ẹ̀sán fún mi torí pé mo ti fààyè gba mo ti máa ń ṣò ẹ ní kí ẹ òun fi fi pé o lè ṣe nǹkan tó bá wẹ àbí tí ẹ dúró náà ṣé obìnrin ni ẹ ni kí ló ṣe tó ṣọṣọṣọ kiri tó ń tẹnubọlẹ̀ kiri àdúgbò ẹ oh. eh, what's your problem kì í ṣẹjọ ẹ ẹjọ ẹ kọ ṣèbí tó pé mo ti ń kí ẹ fún ẹ mo kàn wọ pé ọmọ kékeré ni ẹ ẹ pé o need help mi òun ló jẹ́ kí n máa kí ẹ fún ẹ bẹ́ẹ̀ ni pé o jẹ́ àbúrò mi not knowing wípé you are just too useless àwọn àwọn other staff wọ́n máa complain ẹ fún mi bọ́ máa try láti ṣe kí ni kí n máa pamper ẹ bọ́ o ti sọ fún mi o ti jẹ́ kí n mọ̀ yìí pé oníranú ara ẹ ọmọ lẹ́lẹ̀ ni ẹ tí ò yẹ kán gbé sórí ẹ ní débi tí máa gbé ẹ sórí bed. anyway mi ò ní much láti bá ẹ sọ just go in there pack your things and leave my house kó dẹ̀ make sure pé bọ́ uniform yìí kó torí òun mú débi báyìí mi báyìí ló ti bá ọmọ wa dá ìjà tó bá súnmọ́ mi tí bá fi ilẹ̀ ẹsẹ̀ mi tí bá fi gbẹ́ ẹ̀ dànù. ìrírí oríṣiríṣi ló bẹ láyé àdìtú lọ́rọ̀ yìí ó dorí agbakodo àdìtú lọ̀rọ̀ yìí ó dorí agbakodo. kìnnà hàmúrẹ́rẹ́ àdìtú àdìtú àdìtú àdìtú ní kòmóra. sinaba. Nabi, oh, oh, they try to put you away, madam. We are keen to hear Please, don't like him. I need your clue. Um, it's what I don't know that time. I was making money. So, that's why I look at him play over Charlie. I'm on my best match for Sylvie. Especially in, in the company. Huh? No, because I was. Ẹ wo, ẹ jọ o, ó kọ́ ní tètè wá kọ́ ọmọ fún mọ́ làálàá o ṣó ti yẹ yín nísìn èyí á níyàwó kú òun fẹ́ lọ ṣètò kúlé ẹ̀rọ ọkọ̀ máa lọ ṣé ilẹ̀ bẹ́ẹ̀ bá ṣètò kú ilẹ̀ yìí. ẹ àbí kì í ṣe bẹ́ẹ̀. ó dé ọmọ àbílí. ẹ wo di ọtọ yóò lọ́hùn ṣé kí jẹ́ kí sìn ẹ̀. àdìsí. adáfẹ́ jàre ṣé bẹ́ẹ̀ gbọ́ ní báwọn fẹ́ bá di òun bóyá gbẹ́rù mélòó lórí agbẹ́ gbé nísàlẹ̀ gbé nísàlẹ̀ wà lọ́rẹ́ wà bọ̀ rẹ́ ẹni ni, o máa lọ rẹ́ o ní dé bá wo sádàn. ẹ gbé sókè. ẹ gbé ẹ wà ẹ wà ah, kí èèyàn òkú kò yín sí ọjà pé ah, kí ló ní tuntun báyìí ẹjẹ bọ ọdẹ rọ ọdà bọ ẹjẹ bọ ọdẹ rọ ọdà bọ mo kà ìwòrìwò yàyàyà ya, ya, ó lọ o àkọ́bí rẹ̀gbò òyìnbó rere òwe. mi ba bá tẹ̀ bá dá sí at least. wòbí ṣé o mọ sanni. sanni abacha. Mm-hmm. sanni arẹwà ni ó gbọ́ tó máa ní ẹni ẹni ẹlẹ́ni ló rẹ̀ rùsán ni òun lẹ́ni ẹlẹ́ni ó ti rẹ̀ rùsán ni. <laughs> sórí ọmọdé tó ní kí làgbàlagbà fẹ́ ṣe àgbà àfihàn sórí bọ̀ìbọ̀ì bọ̀ìbọ̀ì tó bá ti ń gbọ́ bọ̀ìbọ̀ì lílọ lílọ ló máa ń kẹ́ ìbọ̀ìbọ̀ì o. pákìrì ìbàdàn ti tàṣẹ tẹ́lẹ̀ báyìí ó máa ń tọ́ sí gbóni alákẹ̀dùn igbó ló ń gbé. <laughs> ẹ̀ṣẹ̀ tí màdàm lé fún yẹn mo yọ fún ẹ òǹkọ ló ṣe o fún ẹ pé èmi ni mo ṣe ẹ sí lọ́rùn. ẹ jọ mi ìrántí ojú yìí mi rò pé mo bójú ìpàdé rí. Ah! Ah! ẹ máa ń tètè gbàgbé ojú èèyàn o ojú yìí máa ń tètè lọ lára èèyàn jù. Ah! kò ń ṣe wẹ́ẹ̀ kò ń ṣe àyìnlá gbé ilé bàbá mú kòkò ni. Eh, lóòótọ́ ni mo gbé nílé bàbá mú kòkò ṣùgbọ́n. ṣé ẹ wàá rántí ẹni tó ń pè fọ́pọ̀. fọ́pọ̀ fọ́pọ̀ àdé mi fọ́po tó pé ńgbà yẹn tá a bá wọnú ilé yín wá báyìí tá a wá pọ̀ mí ẹ ní ilé wa bẹ́ẹ̀ bá tún ṣe ń jẹ́ ńgbà mí gan ẹ tún máa dùn ẹ máa tún ní kàn fún wa ń àríjà. Ah! ẹ lè lẹ́mọ̀ mi. Ah! èmi rèé. ẹ kújọ mẹ́ta ẹ kújọ mẹ́ta. Ah! ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ eh. ṣe rí bó tilẹ̀ pé gbogbo gbà yẹn pákéjì ti ń pọ̀ ọ̀tọ̀ lẹ́ ń lọ jẹ́jẹ́ yín lẹ́yìn lọ ẹ̀ẹ́dẹ̀ ní kankan dá kankan pọ̀ the next thing ta máa rí àkànpọ̀ pẹ̀ ti máa rí mi. Eh, ee bó lóun ṣe ń ṣọlẹ́ nìyẹn ẹ eh, ká ṣàwọn àdúpẹ́ fọlọ́run. bá wípé kò sí tèmi àti ìjọ fẹ́ ṣe papọ̀ kò bá yẹn kò jẹ́ kọ́rọ̀ rẹpẹtẹ kò bá wa pọ̀ ṣùgbọ́n báyìí n ta máa jọṣepọ̀ ti dé. bí kíni <laughs> bí kíni o. ẹ ṣe má mi kọ ṣe rí ọkọ yìí eh. àwọn kankan náà. Ah, ọkọ mi wà ṣé kò sí irọ́ kò sí àná ìrírí láburú ẹni fẹ́ kọ́ yín. ọ̀họ́ mo nífẹ̀ẹ́ ọkọ mi dáadáa ọkọ mi dẹ̀ nífẹ̀ẹ́ mi ibi tẹ́ bá ń bọ̀rọ̀ lọ ibẹ̀ ni kẹjẹ́ kí n mọ̀. sẹ́rí mo gba ti pé ẹni fẹ́ ọkọ yín yẹn ṣùgbọ́n pé ọkọ yín nífẹ̀ẹ́ yín yẹn mo disagree. gbogbo nǹkan ni mo gbà láyé mi mi ò fi márèjì mi báyọ̀ ṣeré o ọlọ́run ló dìde yan ilé ọkọ mi fún mi ọlọ́run ló yan ọkọ mi fún mi adẹ̀ ń gbé láyà tàlàfíà tí ò sí wàhálà ìjọ torí tọ ọlọ́run bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń ṣe lélẹ́yìí o gbogbo tó bá ti ń dùn lẹ́ máa ń dàrú o ibi tó bá ti pín ibìkan dùn ẹ̀rọ ẹ̀rọ máa tọ́jú bọ̀ bẹ́ẹ̀ ni o. Ah! ọlọ́mà ṣe wá ní dàgbòrò ṣùgbọ́n ṣé rí ẹlòmíì báyìí ẹni rí òjì ẹnu àìrí ọlọ́rọ̀ báyìí etí ọlọ́rọ̀ dẹ̀ máa ń mi tí wàá wà ilé ẹ̀ báyìí á ti rojú á dẹ̀ máa wá èrò ojú kiri ah! ẹ wọ́n mi ẹ máa bí kan tó ń pè ní ìdẹ̀ra wọ́n ń pe ọmọbìnrin kan ní ìdẹ̀ra. mo mọ ìdẹ̀ra dáadáa. ẹ mọ ìdẹ̀ra. mo mọ. kò sẹ́ni tó yẹ kẹ́ ẹ máa rí kẹ́ ẹ máa fojú rẹ̀ wò. bẹ́ẹ̀ mo ń jí ní ṣùgbọ́n girlfriend ọkọ yín ni girlfriend tiẹ̀ ti yẹ ìyàwó ọkọ yín kejì ni torí ìfẹ́ yẹn pọ̀ jù. ìdẹ̀ra yẹn lè ní bá ṣiṣẹ́ yìí ṣé ń jiyàn jẹ́ fẹ́ jiyàn ni. ẹni sọ̀rọ̀ kí lẹ fẹ́ lọ́wọ́ mi náà. Hmm? kí ni nǹkan tẹ fẹ́ kí n ṣe fún yín gangan. Ah, ẹ wo èmi ò fẹ́ gangan èmi bọ́ kan wò pé kí kẹ́ má kàn jèlé ti dídí lásán kẹ́ àṣírí kan tù lásán. ẹ wá kí wíru ah, irú ọ̀rọ̀ wo lẹ wá tébù sílẹ̀ fún mi. ẹ má bínú. ẹ lọ ń fẹ́ràn wọn. yín wà lẹ ti gbági gbági gbági gbági gbági gbági láì mọ iye gbà. yé wọn ti mú nǹkan jẹ jìnnà ayé ti ta ah, fẹ́ràn mi ara ò ní wo kó fẹ́ràn mi ara ò ní ro adìyẹ tí n bá délé máa fàyà pẹ̀lú pẹrẹ ni. ẹwà gàrí ẹ ti bọ̀rọ̀ jẹ gàrí. Ah, ó fọ bẹyìn jẹ mí ṣu. ẹ máa mú wọn bí báyìí nìyẹn o. Ah, ẹ wí ẹyin náà máa bẹ̀bẹ̀ gbẹ̀yìn o. fẹ́ràn mi ah, fẹ́ràn mi fẹ́ràn mi kí ni mo ṣe fún kí ni mo ṣe fún ọmọkùnrin. àṣírí ẹ ti tú báyìí. àníkẹ́ kàńdà. sẹ́ni ẹ má ṣe bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yẹn o. ṣùgbọ́n lágbára ọlọ́run lọ́la ní four thirty wọ́n máa wà ní first point hotel àtọkọ yín àti ìdẹ̀ra ṣùgbọ́n kẹ́yìn ti débẹ̀ dàgbà láago mẹ́rin. ṣé mo máa rí wọn mú. Oh! ṣé mo bá wọn bẹ̀. tẹ́lifà ti bá wọn bẹ̀ tàbí wọn jáde sí yín lọ́wọ́ bẹ̀ màá ti ṣe ìwé ilẹ̀ bí mo ṣe ń lọ léyìí màá ti kọ́ màá dẹ̀ mọ wá fún yín pé èké mi lórí èmi ni mo ní kẹ́gẹ́. má bá wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ ah. ah, àrèjà hmm? ẹ ti gbádùn mi tó ah, owó ti wà ń lẹ́sìn màá fún yín ní owó màá ná yín lówó tí bá bá bẹ́ẹ̀ tí mo bá fi ẹyinjú mi rí wọn pọ̀ wọn máa gbọlẹ̀ ní bí ìṣàngó. ṣé mi mú kàdé mi mú kàdé ṣé màá máa gbó mú òmùlómù ṣé bọ́ gà mí nìdẹ̀ra bọ́kátì mi nìdẹ̀ra èmi lè mi má ṣe géètì sójú mi lọkọ yín ṣe wọlé. fẹ́ràn mi fọ́bẹ̀ yìí jẹ́ mi ṣu fẹ́ràn mi ti bà tèmi jẹ́. <laughs> kò fọ́ gba yọ̀gà. mo mọ mo ní ọmọ tó bá sọ pé kí làgbàlagbà máa ṣe O bọ̀ ó mọ̀ pé gbogbo tí àgbàlagbà ń bá orí ìdòkò rí bọ́mọ kékeré gbọ́n ajá kò lè rí. Ah, ah. kí ló dé tó jẹ́ kórúkọ ń rú ẹ̀bá ìtò fọ́pọ̀ bóyọ̀ kiri. ẹ̀dùn ló ṣòro pọ̀ kan dédé ń pè mí fọ́pọ̀ ni ó mọ iye po tí mo ti fọ́ ó mọ̀ ó mọ iye epo tí mo fọmọ yọ. torí ọmọ yẹn mi gan ètè bó ṣe dàbí kinní kan tó dàbí èṣù yẹn wo alálàmìlàmì là ń rí o kò sẹ́ni tó rí àbọ̀ ẹ̀ bó ṣe lọ yẹn ò ní padà wá síbi báyìí mọ́ ní kinní kan tó dàbí epo awíkáwó pé rẹ̀ lákọ̀ọ́bí àkọ́bí táná mo fò ó dàbí epo ó ríra ń dùn. èyí tẹ́mi fi jù lọ òun ni mo fi nà yẹn ṣé wàá bínú ni mo bí ó ń pa ọgbọ́n lára òun ní ó ń pa ẹ́ lára òun ní. mo wà pé so at least anytime tó máa dé ìkan láti ṣe nǹkan tó fẹ́ ṣe àjọ máa débẹ̀ yẹn ni àwọn dàtí tó bá necessary láti kí ẹ̀yin máa ṣe lọ ẹ nà ẹ máa ṣe lọ máa make sure wípé àjọ débẹ̀ ni tí ọ̀nà mi ṣe wá sí bàbá láti wá dúró dé òun in the next ten twenty thirty forty minutes máa jáde sáà mo mọ̀ yẹn dájú ẹ àjọ máa débẹ̀ ni ẹ ah, máa lọ ṣe àwọn nǹkan tó kù lọ all right ó ga ọ ọ̀nkú lórí madam lẹ ṣe takú síta báyìí. Ah! ẹ wàdà bọ́ tí understand pé èèyàn lè tìtorí ẹyọ ẹnìkan ṣoṣo ṣe pati ṣe mọ̀ pé tí àwọn nìkan tó bá débi program yẹn mo lè kọ́ fún àwọn yẹn tó kù lóúnjẹ kan máa lọ. ó lè tó bẹ́ẹ̀ ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. Ah, ah, àwọn nìkan ṣoṣo wọ́n sì torí ẹ̀ tó pé gbogbo ìlú jọ pé máa bọ̀ ẹ wá bá mi ṣe pati tó ti wà mi kí ẹni bòdì tó kú àbẹ mi kí. Ah. ìyẹn madam wa náà. ó ah, ah, jù bẹ́ẹ̀ lọ o ó eh, jù bẹ́ẹ̀ lọ o ó pọ̀ ní ayé gangan ni. irọ́ o. jẹ́ mọ́kàn tó kù fún gbòòrò ni ọ̀dọ́mọdé olówó tó fowó ṣàánú. <laughs> mi mọ̀ pé mi mọ̀ pé nágbára tó gbogbo yẹn o. olówó yàtọ̀ sí náwó náwó. bẹ́ẹ̀ni. àwọn kan tó lówó tó ń ná Ah, <laughs> ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí lè sọ bí orí mi ṣe ń wú tó àbí kí n ṣe patí o ìyá ìyá mi kú ó ti kú láti bí ọdún méjì ẹ̀ náà àní ìyá ìyá mi ti kú láti bọ́dún méjì torí torí madam ẹ jẹ́ ìṣe pátí ẹgbẹ́ lè má bá mi organize ẹ. ẹ fọ́ọ̀nì ẹ ti madam ẹ lẹ́yìn fresh. ẹyin ah. gan lè má bá mi organize party yẹn. ẹyin gan fọ́ọ̀nì ẹyin jẹ́ jókòó ti madam ẹyin ti àyè ti jẹ́ ó ti ti yẹ ẹgbẹ́ ṣe fresh. ẹ ẹ ah, máa rọra. Bínú. Ah mi ò bí in fact mi ò gbẹ́gbẹ́ lè jáde this time mo ti fọkàn sí because àwọn kọ́mọ̀tà máa wá lọ tó pé a máa dúró ten hours kan tó jáde sí wa mo ti lọ ọkàn ní tí mo lọ ní seven tó jáde sí mi ní ten alẹ́. but lágbára ọlọ́run ọlọ́run tó fún yín ní ìwọ ọmọlúwàbí kò ní gbà lọ́wọ́. àmì o. kí ni títí mo sọ̀rọ̀ pẹ̀ yìí ọ̀hún ní agbára ọlọ́run òkè òkè lè máa lọ ọlá yóò dùn wá nílẹ̀ ìlànà ẹ tiẹ̀ ní bínú ni nítorí pé event yẹn yẹn ó ti fẹ́ escape my mind because I have a lot of things to do but irú yín yìí ò wà ní wá bá mi nílé kí n má lè ọ̀nà yìí so ẹ jẹ́ ká máa lọ. ẹ ra bí wọn mọ ẹ máa rọra máa o àwọn kúnú yín mo mọ̀ pé inú yín dùn gan. Ah! <laughs> pé àwọn yẹn náà ni pé àdìgbò báyìí ni. Ah, bẹ́ẹ̀ni. inú ẹnu kò ní máa dùn ẹ lè mọ yìí wọ. Ah, àwọn ọmọ ọmọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ ọmọ yìí màdám o igbó ọmọ yìí màdám. Ah. ẹ máa rà. wọlé. máa ṣì rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. all right. ẹ ẹ máa wọrí máa ṣì wá bá wá dúpẹ́. Eh. ẹ máa rọra o. <laughs> ọ̀dà ìyá wèrè gangan ni o ah! iná ìdó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ni ó ti mọ èyí tí mọ̀dá ń fẹ́ fún ọ lẹ́nu ah! <laughs> èmi gan ṣe pátí máa pe madam mo fẹ́ tó kú ìyá ìyá mi ṣe. ṣé ẹ rọrọ tí mo fẹ́ sọ ẹ má jẹ́ kẹ́tí méjì gbọ́ o nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé yìí o ṣó ti yé yín ṣé ní bá ṣe wò mí màláìkà kan ni mí o ọlọ́run rán mi wá sínú ilé yìí o ṣó ti yé yín nìsín àní ìgbà tí gbogbo oúnjẹ lọ fún ọ̀gá tí mo ṣe ní kí n gbélé báyìí kí n fẹ́ gbé fún ọ báyìí mo kọ̀ ọ̀rọ̀ ọ̀gá ni mo kọ̀ ọ̀rọ̀ ọ̀gá ni iwájú orí wọn báyìí mo kọ̀ rí wo tó náà yá báyìí mo kọ̀ yọ ṣọ́ọ̀ níwájú ọ̀gá níwájú ọ̀gá ó tó yìí ẹ wo bó ṣe tó ìgbà ìwọ̀n pé yéè wọ́n mi fẹ́ pariwo ọkà sí bọ́ọ̀dì tó ti yẹ nǹkan ti ṣẹlẹ̀ o mo rí nǹkan o mo rí wo ni wọ́n jẹ́ orí ọ̀gá o. Hmm? báwo ni ta ẹ̀ bó ta ọmọ yìí ṣe rí dáadáa báyìí. Ah. ẹ ẹ má wọrí ìjà ẹ̀yin náà ti rí tẹ. ṣé ẹ ń gbọ́ nǹkan tí mo sọ ìwo tẹ rí yẹn ẹ ń gbọ́ mi sí ẹ lè gbọ́. ìwo ìwo tẹ rí yẹn mẹ́ta ni àbí ṣé mẹ́ta ni. mẹ́ta ni wọ̀rí ẹyọkan lè mi rí o. ẹyọkan. èmi rí ẹyọkan lórí ọ̀gá. kó lẹ ti rí ibi ìbá ilẹ̀ ti rí àbí. ẹ ibi ìbá ilẹ̀ ti rí. ṣé wájú orí. ṣé wájú orí ilẹ̀ ti rí. ìríkùrí pọ̀ fún yín ah, can you imagine. ẹ ẹ ẹ wo ṣé rí o ṣé rí ọ̀rọ̀ tí mo sọ fún yìí tẹ́lẹ̀ bá gbà kó má di pé orí ẹni kọ̀ọ̀kan àwa tá a kù nílé yìí orí wa máa yọ ìwò níwájú o èmi kò sọ fún yín o. ẹ ẹnu ọkàn ṣe rí gbogbo àwa tó kù nílé yìí èèyàn ni wá ẹ̀yin nìkan lẹ́bọ̀ra tó wà nílé ẹ̀yin lẹ máa ń rírì kúrì ẹ wo ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu ẹ má wulẹ̀ ro bóyá màá bá yín pariwo sọ̀rọ̀ bóun ṣe ń bá yín pariwo èmi ò ráyè o bèlúbèlú mi kò fẹ́ wàhálà rárá so mo ò lè pariwo nǹkan tí mo bá sọ òun lẹ gbọ́ ìtẹ́ bá wùn yìí kẹ́ gbọ́ tó bá wùn yìí kẹ́ má gbọ́ family problem yín ní ìtókù bọ̀ṣẹ́ ráwà bá ṣe wà ẹ̀ anoma àwa òkè. Okay we gold. <laughs> ṣé o tán ṣé bọ́ọ̀lù lòun sọ yìí ó dá o bójú sórí bójú sọ fóònù sọ fún bàbá àti ìyá ẹ nílùú yìí yẹn ó bẹ ká o jẹ kó gbọ́ o kó mọ̀ bó ṣe ń lọ o nǹkan ti ń ah, ṣẹlẹ̀ o. nǹkan ṣe yín o ah, nǹkan ṣe yín o. ẹ ṣàlàyé ẹ lọ ṣàlàyé fún òun ẹni tí ò gbọ́ ẹ ṣàlàyé fún òun òbí yín o kò sí wàhálà àwọn èmi ò fẹ́ jẹ́ kẹ́lẹ́ ọ̀gbọ́n ṣé n fẹ́ lọ sọ fún gate man náà n fẹ́ sọ fẹ́ nìkan kó lẹ́yìn ẹ̀yìn tẹ̀sígbọ́ àrẹ tó fi gate man. ẹ tètè lọ ẹ tètè lọ. ẹ lọ ẹ lọ ẹ ẹ tún lọ sọ fún màdàmú tẹ bá ti rí màdàmú ẹ màdàmú wa ẹ sọ fún wọn pé eré wo lórí wọn. ṣé orí kan tó sọ yẹn ló dá kí njọ́ ah. tí bá ti rí kí n dìbò mo rí ọ̀gá kò sí wàhálà ah, ọmọ dáadáa ọmọ dáadáa yìí thank you ah. thank you i'm very grateful. fẹ́ràn mi what is happening to you? kí ló ń ṣẹlẹ̀ kí ló dé tó ń avoid me o tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé o kì í o kì í pè mọ́ èmi nìkan ni mo máa ń pè ẹ́ but now nísìnyìí tí bá tún pè ẹ́ gan you won't bother returning my calls what is happening. Um, Idera, mo wà avoid ẹ. You are avoiding me. I'm not a baby. You will miss my call, you won't return my call. Wọ́n máa rí kàn mí pé fóònù mi fóònù ẹ̀ ring èmi ni mò ń pè ẹ́ ò nílè pick call. And you are telling me o pé o avoid me. You are avoiding me. Stop giving me that. I'm not a baby in that case ṣo fẹ́ gbọ́ òótọ́. and that's why i'm here mo fẹ́ gbọ́. azọni tí n bá sọ òótọ́ rẹ̀ fún ẹ wá gbọ́. <laughs> mo fẹ́ gbọ́ and torí pé mo fẹ́ gbọ́ náà mo ṣe wà níbí báyìí so i'm listening. ìdẹ̀rẹ̀ hmm? mò ń ha avoid ẹ for real o dẹ̀ ní gods láti sọ fún mi pé òun á avoid me lóòótọ́ now tell me is there anything to fẹ́ like ayé yìí me mi ò kí everything everything ni mo fún ẹ. that's exactly why I am still standing here talking to you nítorí pé mo mọ̀ pé kò sí nǹkan ọmọ tí mo lè béèrè lọ́wọ́ ẹ tó lè ṣe fún mi ọlá ìyẹn ló ṣe jẹ́ kí n máa dúró wájú ẹ̀ bá ẹ sọ̀rọ̀ if there is something is wrong with you. with me. yes or you. yes you you not saying it something is wrong lately mo kàn rí pé o kàn máa ń jọ oríṣiríṣi nǹkan o kàn lè dédé dàbí ìwò màálù lórí ẹ̀ báyìí tó máa scare me out ó lè dédé dàbí pé àwọn ẹbọra ń jó lórí ẹ̀ nǹkan kan báyẹn see you're not saying anything èmi ni mò ń rí i ó rẹ̀ ń jà mí láyà àgbà tí mo sọ fáwọn èèyàn nǹkan tó ń sọ fún mi ìdẹ̀ra hmm. wọ́n ní àfàìmọ̀. Hmm. àfàìmọ̀ tí kí ni land now. okay mm -hmm. what, what i just want to tell you is that in this case eh, ọmọ yorùbá ni ẹ ó ní láti gbẹ́sẹ̀ jáde kó lọ check ara ẹ something is wrong you're not saying it. I know what I'm saying. Can't you just listen to yourself? Hey, ìgbà wo lo the actor? Like for real? Can come? Kíní kan it to me. And àwọn brand Ó wá wá excuse tó fẹ́ fi abandon mi nílé ayé sílẹ̀ o rí. So, story told the cook up náà leleyi àbí. Àwọn ẹbọra wọ́n á jó lórí àwọn family ẹ̀. Wọ́n máa ń sọ náà àfi bí iṣu olóore ni ẹ yẹ máa ṣèrègùn fún ẹ fẹ́ràn mi nítorí wípé kí ni torí ìrègùn la ṣe ń ṣe oore àfibí ṣọlọ́ọ̀rẹ́ ni ẹ lọ́dún kan tí mo ti ṣe fún ẹ o fẹ́ fi mí sílẹ̀ orí nǹkan fi fi mí sílẹ̀ o wá sọ pé àwọn ìbọn ránjọ lórí àwọn fámìlì ẹ. ìdẹrẹ o ti ń pariwo. oh let me talk eh, jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ don't try to shut me up okay i'm not your baby you don't feed me ṣó ṣó ti gbàgbé ni i'm the one feeding you lọ́rọ̀ àbètí dídì a kún sọ fún ẹ̀sìn yìí ò ní gbọ́ it's better you find something to do something is wrong jáde jáde ọmọ Yorùbá ni something is wrong with jáde. your family. ṣé wàá lọ. báyìí. kí ni mo fẹ́ ṣe. olúwa mi o olúwa mi o olúwa mi ẹ ẹ ẹ olúwa mi nǹkan kan ni mo fẹ́ bá yín sọ tẹ́ bá lè gbà mí láàyè kí n bá yín sọ. ok kí ló fẹ́ sọ. má nǹkan tó fẹ́ bá mi sọ yẹn kí ni. omi mi ti gbòmí kaná. owó mood mi ò dáwọ owó máa yìí kí ni nǹkan tó fẹ́ sọ sẹ́ẹ̀. ẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni madam. ẹ ó yà sọ. ẹ wò ṣé rí bí ẹ ṣe wò mí ní kékeré àwọn èèyàn máa máa pè mí ní alóore àwọn èèyàn tó máa pè mí ní màláìka ẹ wò máa ríran gan o máa rí fíṣàn gan o ṣe ti yẹn àmọ́ àwọn kọ̀ọ̀kan tí mo wá ṣàkíyèsí lẹ́jọ́ mẹ́ta yìí tẹ́ bá kọjá mi báyìí tẹ́ ṣe fi àmì tẹ lọ báyìí tẹ bá máa padà bọ̀ báyìí má kọ́ rí wípé níwájú orí báyìí ẹ ti ní ìwo màálù báyìí má wò pé àà ah, à ah, ah, màdámù ni wọ́n ní ìwò ìṣe wọ́n bá màálù jà ní ojú ọ̀run ni ìyẹn ni mo á wò pé kí n pè ní sákèsí pé má màdámù ẹ kún fàdúrà gidi gan o torí ṣe rí bí mo ṣe ń rí ìwo yẹn ní iwájú orí yín bọ́ kí ni gbogbo kòtòkòtò tó ń sọ yìí ṣe ìrí mi yìí ṣẹ́ran ni mí ni bó ṣe máa máa wú ìwo màálù níwájú orí eh. kí ni gbogbo rádaràda yìí torí ọlọ́run. èmi náà ṣàkíyèsí bí mo pẹ́ yìí náà ń wò bẹ́ẹ̀ bí mo pẹ́ yìí náà mọ̀ èmi náà ṣàkíyèsí pé ó máa yọ báyìí ni àmọ́ tá a bá lọ yọ bẹ́ẹ̀ títí tẹ lọ́rìn lọ tí màá lu parí yín kẹjá parí o. má lọ má lọ dàbọ̀ má lọ sẹ́ẹ̀ eh, eh. má lọ. <laughs> madam ẹ gbàdúrà dáadáa o ẹ kú fàdúrà gidi gan o mi ò kì í rí nǹkan mi kì í bá gbọ́ kí ìgbà tì èmi ni o lùwà wà pẹ̀lú yín ṣàánú mi ṣé mi ò ti jẹ gbèsè ẹ ṣé mi ò jẹ gbèsè kókù náà tún sọ pé òun ríwo màálù lórí mi òun náà ti ń ríwo màálù lórí mi ah hey. níbo ni bàbá Awútádé wá lè lọ báyìí adẹkùnlẹ̀kùn kọlẹ̀kùn àkínyàndà wà lóhùn ẹ́ ha switch off kí ni mo wá fẹ́ ṣe báyìí oh okay. ẹ lo ẹ awógbèmí ah, ẹ ibo lẹ wá lọ mi ò ríyàn kankan lè mo wà ń lé o ok, òkè mò ń dúró mò ń dúró ọ̀rẹ́ ó ṣe ah, olúwa ṣeun kàn mí balẹ̀ ní iná ni kò ní dọ́là ah. níyànjú. àǹtí dẹ̀ra awógbèmí ẹ báwo ni kọjọ́ mẹ́ta bàbá ń kọ́ mo ti kanlẹ̀kùn kanlẹ̀kùn mi ríyàn kankan dá mi lóhùn bàbá mi awotade ara ake mà jó àǹtí dẹ̀ra bàbá mi ti kú. ẹ kí ló sọ́ọ̀sì mò ń gbọ́ tún sọ kí n gbọ́ bàbá ṣe kí ni bàbá kú kí ló dé kí ló ṣe wọ́n irú irú sickness wo ló pa wọn ṣé wọn sick ní báwo ló ṣe ṣẹlẹ̀ gangan kí ló pa wọn gangan mo fẹ́ mọ̀. Hmm, àìsàn la rí wo kò sẹ́ni tó rí ọlọ́jọ́ ṣe. ah mo gbé ẹ àwọn gbé mi. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ àwọn awo ni mo wà tẹ́ ẹ fi pè mí bóyá káwọ́ kújọ máa lọ sọ́dọ̀ àwọn awo. àǹtí dara àǹtí dara àǹtí dara eh, kí ni mo tún fẹ́ ṣe báyìí bàbá eh, àǹtí dara. ẹ kú jòkó. èèyàn tí mo bá ń sọ lórí fóònù pé mo fẹ́ mú wálé wọn kì í ṣe ọ̀rẹ́ mi o ẹ̀gbọ́n mi ni wọ́n kódà ọlọ́run mi kékeré òun ni wọ́n bọ́ ṣe wà yìí lórí àwọn nǹkan tí mo bá yín sọ lórí fóònù torí ẹ̀ ni mo ṣe mú wọn wá. wo ọ̀rọ̀ tó bá rú ni lójú a máa ń bilẹ̀ léèrè wò ni kí lorúkọ rẹ. ìdẹ̀ra olúwa ni. ìdẹ̀ra olúwa bóyá mo wà láfíà rẹ wá bóyá gbé síbi. tọ́ irú mọ́ lójú kọ̀ tún gbá mọ́ lójú sùn ikú fagbárísẹ́ lé àtàrí òjẹ́ kọ́rùn ó pàgbọ́n sálẹ̀ góríjì góríjì àńlá bàǹbàǹ báyìí ni máa ń fọwọ́ ara rẹ̀ dágbẹ̀dù ọ̀là tẹ́rẹ́rẹ́ ọ̀là dùgbẹ̀dùgbẹ̀ káwọ̀ ẹ̀ kúrò. ọ̀wọ́n arin báyìí ni mábẹ́rẹ́ wọná ọ̀wọ́n arin ní mákèrègbèrè sọnù àkàbà òṣègùn pẹ̀fọ̀n kámkámú abọ́jú sẹ́rẹ́sẹ́rẹ́ sẹ́gi ẹ̀là. ọ̀dájú ni ọ́. bẹ́ẹ̀ ni. mi ò ṣe ọ̀dájú. wọ́wọ́ iṣẹ́ ọ̀dájú wo ló ṣe tó fi pilẹ̀ ọ̀la yìí. bàbá nǹkan tí mò ń sọ ni wípé kẹ́ ẹ ṣàánú mi ẹ gbà mí ra mí kalẹ̀ ipò tí mo wà yóò tẹ́ mi lọ́rùn èmi náà fẹ́ dolówó mo fẹ́ dọlọ́lá àwọn ìgbín tó ń ta sí mi lára ó ti pọ̀ jù ẹ wo ẹni tí ò yẹ kó tiẹ̀ rí èèyàn fi á máa ṣan sí èèyàn lára èyí tó wá dùn mí jù ni pé junior mi nígbà tí mo wà school tó jẹ́ pé ọwọ́ mi ló ti máa wá ń gba owó ní break time tẹ bá rí ẹṣin burúkú tí ọmọdé yìí ń lò sí i. ó ń ah! gẹ ẹṣin kútùpà kútùpà. bàbá kì í ṣe irú ẹṣin tán máa ń gùn yẹn kọ mọ́tò ọkọ̀ ọkọ̀ ńlá ọkọ̀ bọ̀gìnì òun ló ń lò ah! ẹ wo bàbá mi náà fẹ́ dolówó. wọ̀mí. Mm níbi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ pátá ló ti yé mi ṣebí torí owó yìí náà ni hmm. àbí bẹ́ẹ̀ kọ́ o fẹ́ lówó o fẹ́ dọlọ́là ayé asán lẹni tí ò lówó lọ́wọ́ wà kórí mi má jẹ́ ń wá ayé asán ni ah. wá wò mí o fẹ́ ṣoògùn owó àbí <laughs> mo yọ̀ fún ọ nítorí oríṣiríṣi oògùn owó níbẹ̀ níkàá mi èyí tí mo jogún lọ́wọ́ bàbá mi ń lọ bíi méje ìgbà tẹ́mi gan délé ayé èyí tí mo mọ̀ fún ara mi ń lọ bíi márùn-ún gbà lọ́ọ̀ mi mm, fọwọ́ méjèèjì gbà mú kó wá mi kóró kóró kóró lẹ́ẹ̀mẹ́ta ọ̀kàrì ṣàngó ní kọ́lé náà ìyá mi òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta àkọ́lé orí agbe ní wú tágbé ń sunkún kánú gbówó orí àlùkò ní wú tí ń ṣọ̀gbìngbìn kájù orí lékelèké ní wú tí dún kòrokòro nínú oko ògbólògbó oṣù ní múyán ògbólògbó àgbàlagbà ní pìtàn ara ẹ̀ ògbólògbó eégún ní dún tàhọ tàhọ lábẹ́ aṣọ. mo lè lọ mo lè lọ mo fẹ́ kó o kí ẹlẹ́dàá ẹ̀ ah, kú oríire. sórí èyí tẹ́lẹ̀dàá rẹ̀ yàn iṣẹ́ ọlọ́dájú ni nítorí ọ̀dájú ló gbowó ìdàgìrì ló bílẹ̀ ọ̀wọ́n ní wọ́n ní ló bí òkun àtọ̀sà iṣẹ́ tó dájú iṣẹ́ ọlọ́dájú òun ni wọ́n ṣe fún ọ ìdílé kan ṣoṣo báyìí là á lò ìdílé kan ṣoṣo òun là á lò. ìdílé kan ṣoṣo. bẹ́ẹ̀ni ìdílé. ọ hmm. fi ọkọ ọ fi pa ìdílé náà bẹ́ẹ̀ni ìdílé ọ̀hún lè jẹ́ bàbá ìyá àti ọmọ kan tàbí kó jẹ́ bàbá ìyá àtọmọ méjì kó ṣáà ti jẹ́ òdìndì ìdílé kan tó o bá ti wá fi ọkọ̀ pa wọ́n tán àtọkọ̀ tó o fi pa wọ́n àti gbogbo òkú náà lèmi arínájà ò ṣiṣẹ́ sí àwọn ni wọ́n sọ di ìránṣẹ́ ajé tí ó máa kówó wá fún ọ. ẹ bàbá ọ̀rọ̀ yín yìí kò tí ì yé mi dáadáa o. o ní pé. kò yé mi. kò yé ọ. ṣé rí nípa ti ọ̀dájú yẹn ìyẹn ló kéré jù láti ṣe ṣe rí nílé ayé tèmi bẹ́mi ṣe wáyé hmm. kò sí nǹkan tí mi ò lè ṣe láti fi di olówó dọlọ́rọ̀ nǹkan tí nǹkan náà tẹ máa ní kí n ṣe tí mi ò ní ṣe àmọ́ nígbà tẹ̀ ń sọ̀rọ̀ mọ́tò hmm. bàbá tí n bá ní mọ́tò mi ò ní wá bí mi ò ní sọ pé mo fẹ́ ṣoògùn owó mi ò ní mọ́tò. Ah. èmi náà kẹ̀rí ò ní mọ́tò tí n bá ní kí n gbé fún ọkọ ọlọ́rẹ̀ fi pa àwọn èèyàn. àbí. ẹ tí n bá wá ṣiṣẹ́ yìí fún ẹ tó bá dáhùn dáadáa gba náà ló lè ronú ọkọ̀ láti gbé fún mi. Mm-hmm. ó wá kù sí ọ lọ́wọ́ o bẹ́ẹ̀ ni ó kù sí ọ lọ́wọ́. ó ti dá bàbá ó ti di ṣíṣe. ó di ṣíṣe bẹ́ẹ̀ ni tó bá ti ṣe tán tó bá ti yéégùn tiẹ̀ ó ti yọ ọ́ lẹ́tẹ̀mí náà. tègbodò ẹ̀yìn fọ́ kí n fojú kànrùn máa dìyẹ tó ní robo gbélégédé bá so ìjímèrè atakùn gbọ̀rọ̀ débẹ̀ bọ́jọ́ bá yọ akárí ayé bó o bá ràn àkàtà rí gbọ̀ngbọ̀ngbọ̀n òkú ewúrẹ́ ní ìṣàwọ ọ̀tá telútelú òkú àgùntàn ní ìṣàwọ aláhùn má lè fọ́hùn wọ́n ń gbá mi létí ọmọ òtémù wọ́n kì mí láyà ọmọ ọ̀gbẹ̀gbẹ̀ wọ́n fọ̀jà ọ̀sá gbá lórúgbẹ̀rúgbẹ̀rú ọ̀nà ọmọ bàbá lè ní í ṣe. mo lé mi lọmọ fá ọjọ́ kìíní àná ìjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ tá a bẹ́ wéléwé kú ọjọ́ tá a bẹ́ mọ̀ ni mò ń rọ wàhálò kiri ń ta àná mú tọ̀gà ti di gi ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà ó di pátákó ẹ̀fọ̀n lẹ́nu ajá ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ kùtùkùtù kápọ̀ lọ́wọ́ ọjọ́ tí ń wálé ayé ọjọ́ náà náà bò ti yọ alé so ìjímèrè a takùn débẹ̀ wúlúwúlú máa yẹ mọ eye ìjẹ̀yìn níbẹ̀ lẹ́sẹ̀ àgbò onígbaṣọ ní fìrègbè jẹun adíá fún ẹ̀wí ayé tó kù fẹ́ gbà ọ̀run ẹ̀wí ayé là á pawó ẹ̀gbà ọ̀run là á pọ̀rún mi là. kárí ìdẹ̀ra mo ti parí gbogbo ètùtù báyìí ṣé o wá rí odò tí ń bẹ lọ́wọ́ mi ọ̀nà pọn mi sínú ẹ̀ pẹ̀lú nǹkan tí ń bẹ nínú odò yìí ló pò pọ̀ mú mi tó o fẹ́ fi wẹ̀ ọ wàá fi omi ọ̀hún wẹ̀ lágo méjìlá ọ fi wẹ̀ lágo mẹ́ta ọ sì fi wẹ̀ lágo mẹ́fà yóò bẹ̀rẹ̀ sí ní jẹ́ fún ọ ọlá ó fi ilé rẹ ṣe bùgbé owó ó fi ilé rẹ ṣe bùgbé ọ bẹ̀rẹ̀ sí ní jẹun láàrin àwọn ọ̀tọ̀ ọjọ́ títì bàbá jẹ́ ọjẹ́ tọlọ́gìnìgìnì aṣọ ràdà ó jẹ tàkó òkú tó ń wọ̀rọ̀ nífẹ̀ẹ́ kórí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ gbà lọ́ọ̀ mi. kárí. gbogbo ètò ṣàtìtò láyé àbí kò sí wàhálà mo lè gbé mo lè gbé mọ́tò yẹn máa lọ sí. káì kò bẹ́ẹ̀ yẹn ná wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kò dìídùn eré ọmọdé ni sórí bọ́kọ̀ ọ̀hún ti wà ọ̀hún gbọ́dọ̀ gbé kúòbí mọ́ bẹ́ẹ̀ ni nítorí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wa ọkọ̀ náà mọ́ bó ti wa ń ẹnikẹ́ni tó bá gbìyànjú àti wa ọkọ̀ náà yóò máa fi pààyàn ni bọ́kọ̀ yẹn ti wa ń akọni abo lọ́wọ́ eléyìí akọ àtàbó sì gbọ́dọ̀ wà pọ̀ ni bọ́wọn méjèèjì ti wa ń wọ́n ó rì wọ́n mọ́lẹ̀ lóòyẹ̀ ni. ẹ bàbá ọ̀rọ̀ mi ò yé yín o mọ́tò yẹn mo lọ yá ni o kí ni mo wá fẹ́ sọ fún ẹni tó yá mi ní mọ́tò owó tí yẹn expect kí n gbé wá. Ah, omi ọ lè ra bẹ́ǹṣì míì fún bẹ́ẹ̀ ni prado míì fún nítọ̀hún nítorí owó ti dé wòmí lọ́rọ̀ ẹ ṣe gbogbo ohun tí mo ní kó o ṣe yóò sì jẹ́ fún ọ bẹ́ẹ̀ ni orí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ayé tóbi títí ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀dá mi kò dẹ̀ yẹ kó jẹ́ ẹ̀yin tẹ́lẹ̀ mọ̀ pé mi ò léèyàn ah ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé mo wà lásìmọ́lé ọlọ́pàá ni kẹ́ má lè yọjú sí mi bó tẹ̀ jẹ́ pé ṣe lọ́mọdé mm, mm, mm, tẹ máa tọ́ nǹkan lá fún wọn tán máa fi mí sílẹ̀ ẹ ṣe nǹkan kan ẹ fi mí sílẹ̀ ń bẹ̀ kí ìyà máa jẹ mí tí ó bá ń ṣe pé ọpẹ́lọpẹ́ aláàánú kan ṣoṣo tọ́lọ́run wọ́n sì nínú sẹ́ẹ̀lì tí mo wà mi ìmọ́lé mi ìmọ̀nà wọn àwọn ọlọ́run wọ́n sì tọ́tọ́ wá yọ mí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ níbẹ̀ lólúwẹ̀ ò bá jẹ. kò ṣáà rí èèyàn tó yọ ọ́ kúrò ní ewu àbí bẹ́ẹ̀ kọ́. mo rí o mo rí o olúwa ṣe o. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mi owó dé òbí tí ibi tì owó dé òbí tí ibi tì owó dé òbí tí ibi tì owó dé. wò mí ọmọdé rẹ ò mẹ̀là ó lóun mẹ̀là katakata kúrò ń di ìdò eré mọdé ni kí ni iṣẹ́ tó ń ṣe bàlàbàlà bíi bẹ́ẹ̀ lè ti ẹ̀rọ jọ sọ fún mi sọ ọwọ́ ọ̀mù ẹbọ jẹ ni. èmi ọwọ́ ọ̀mù ẹbọ jẹ o. Ah, wùmí ewé ń jẹ ògùn ń jẹ ògùn tí ò jẹ ewé ẹ lókùn kan ewé kan lèmi arínájà ń pè yí gbéwé ní jẹmi lójú ọlọ èmi lọlọ fi lọgùn èmi látàrí ìfijó ògùn èmi làdó òkú ògùn sí èmi làjà tọjú ògùn sí dọmọ ẹni torí tá a bá dàgbà dàgbà títí débi bàǹtẹ onírú ọmọ ẹni là á fà fún ògùn ló dúró yìí sórí ẹni tó wá ràn ọ lọ́wọ́ yẹn ṣé ọmọ rí láti ibì kankan tẹ́lẹ̀ ni.

bí life ṣe rí nìyẹn kò ń smooth délẹ̀ ńgbà míì àwọn kankan máa ṣẹlẹ̀ láti kọ́yàn lọ́gbọ́n ni gbogbo ẹni tó bá máa jẹ́yàn láyé tó bá máa débi gíga á ṣàlábàápàdé àwọn nǹkankan irú àná yẹn ń sìn mo kàn wá sọ̀tà àwọn kankan níbí ni the spirit mi kàn sọ pé kí n ṣáà help ẹ kí n help ẹ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé mo respect instinct mi mo ẹ o ti jáde ah, ìdẹ̀ra ló porúkọ ẹ ara sì máa dẹ̀ ẹ́ ó di dandan orúkọ gbọ́dọ̀ rò ẹ́ tára ọba tí wàá fẹ́ dẹ̀ tẹ́lẹ̀ léyìí tó pàdé mi ara ti dẹ̀ already so ah, màá wo nǹkan tá a lè jọ ṣe pọ̀ one or two things tájọ máa ṣe pọ̀ ìwọ náà wàá dé padà gbígba ọpẹ́ ni ah, so nọ́mbà tí mo fún ẹ just try láti pè mí ṣùgbọ́n ká lè jọ sọ̀rọ̀ mọ́ take care of yourself. Yes, sir. Thank you so much, You're sir. Bye. God bless you, sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó ṣe èyí mi ni. Àyẹ̀mí ah, náà wá wò pé ṣé owó náà ti wá wọ́pọ̀ báyìí níbi tá a wà yìí ni. Èèyàn tí ò mọ̀ mí rí, tí ò mẹyẹ tó ṣu mí, á wá kó àdúrà owó yẹn lẹ̀ fi ra mọ́tò fún ẹ. Òye ah, bàbá hmm. dákun mọ bí. Òǹdè ńlẹ̀ Omi, ìdè wò mí, mo bínú sí ọ, òun kéwèé ni àmọ́ mo wá fẹ́ kó o gbọ́ mi tàbí kó o gbọ́ mi dáadáa wò mí ṣẹ́ṣẹ́rẹ́ báyìí ń lo onídàáṣàngó àtàǹpàkò ní ṣo nígbọ̀wọ́ ọ̀ka irùkẹ̀rẹ̀ ní ṣo ń gbọ̀wọ́ babaláwo mo fẹ́ kó o rí náà kíyèsí lásìkò tá a wà yìí nítorí àwọn kan mọ wá sọ́dọ̀ ẹ láti lè wá bá ẹ ṣiṣẹ́ tó bá ti ń wá ohunkóhun tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ ṣe lọ́dọ̀ ẹ òun ni kó o gbà wọ́n láyè láti ṣe má yàn fún wọn rárá ẹlòmíì lè wá kó lóun fẹ́ mọ wà ọ́ jẹ́ ó máa wà ọ́ ẹlòmíì lè wá kó lòun fẹ́ máa dáná fún ọ gbà láàyè yóò máa dáná fún ọ àmọ́ ìkìlọ̀ kan wá wà níbẹ̀ èèyàn kan tún máa wá n ò sì ní fẹ́ kó o tánù láàkíyèsí dáadáa o má ta onítọ̀hún nù onítọ̀hún lè jọkùnrin tàbí kó jẹ́ obìnrin tó ń gbọ́ mi onítọ̀hún lè jẹ́ ọkùnrin tàbí kó jẹ́ obìnrin má wàá rò wípé ẹni tó wà yìí kò yẹ lẹ́ni tó yẹ kó mọ bá ọ ṣiṣẹ́ tàbí kò yẹ lẹ́ni tó gbọ́dọ̀ súnmọ́ mi ò ní fẹ́ kó tánu nítorí nínú ẹ̀gbin báyìí lọ láńgbé. Hmm. bẹ́ẹ̀ ni ṣé o rẹ́ni tí mò ń sọ yìí òun ni ìránṣẹ́ ajé tí mo ṣe fún ọ òun náà ni ó mọ gbówó ni ó mọ ṣọlá ni ó mọ ṣe yìí fún ọ àbọ̀rọ̀ mi ò yé kò wá gbọ́dọ̀ kú ní sàkání ẹ ẹ gbọ́dọ̀ máa jọ ṣe wọléwọ̀de káàkiri ẹ̀yìn má jọ kú ń sàkání ẹ nítorí ó léwu ẹni tá a yàn tí ọ́ nù onídùúró rẹ nù hmm. àbọ̀rọ̀ mi ò yé má wàá gbà láàyè kó jókòó kó tún láàpù èèyàn àbọ̀rọ̀ mi ò yé ọ wàá gbà láàyè kó máa wá kó máa wà pẹ̀lú ẹ ọ gbọ́dọ̀ dánú kò gbọ́dọ̀ kú lẹ́ẹ̀dẹ́ o bó bá ilé kúrò wàhálà ni ò ní rí wàhálà o ọ̀nà rí wàhálà ẹni bá wá ní kó rí wàhálà ìsìnkú onítọ̀hún ò ní sórí rẹ̀. ara rẹ da ẹrù ara rẹ nù ìkòkò ajé rẹ wọ́n ló fọwọ́ ara rẹ fọ. irọ́ o wọn ò gbé ìkòkò fún mi débi tí mo máa fọ o. ajé òkùnkùn níṣọ oníṣọ bòjì òkọlù mọ fara kọgi òkọlù yẹ ìfara kéèpẹ ajé tí wọnú ilé rẹ tó fọwọ́ ara rẹ lé dànù kan. àbí bí èèyàn lẹ́ ń sọ. ọ̀n dáná bọ̀. Ah, kó má lọ jẹ́ àkọ́bí torí òun ni òṣìṣẹ́ mi. tó ṣàṣemáṣe tí mo lé dànù. ẹ̀yin rúmọlẹ̀ ìṣíwọ́ ìkòròwò ohun tábàjìjọ wò gígùn nígún ẹ láhàn mi bàtà kélòjú fẹ̀. <laughs> àkọ́bí náà ni àkọ́bí ni. wo dúpẹ́ lọ́wọ́ orí rẹ kó sì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ àti rọ́nà àbáyọ owó ó wà àkọ́bí ó wà lọ ó wà fífò sí lówó bó sí lówó tó yìí ó fi kalẹ̀ tó ti rí kúnlẹ̀ ẹsẹ̀ rẹ méjèèjì bá ti dárí jì ọ tó sì gba ọ wọlé padà ó ti tán ìṣòro bá lọ. Ah, bàbá ẹ dẹ̀ sọ pé ẹ ti rí ọ̀nà àbáyọ eléyìí ò kì í ṣe ọ̀nà àbáyọ ah, in fact problem mi ṣe ilé kan ni torí àkọ́bí tí mò ń sọ yìí mi ò mẹyẹ tó ṣú mi ò mọlé ẹ̀mí ìmọ̀nà ẹ̀mí ìmọ̀bí tí mo lè wá sí rárá sí rárá. ìdẹ́ra àbí kí lọ́pọ̀ wẹ̀ tá a bá rí àkọ́bí kò sọ́nà àbáyọ. Ah! owó ìwo tó mọ̀ ìjọba yìí níṣe onípòrà mọ́ gbogbo ayé ni ó rí. pàápàá jùlọ gbogbo ara rẹ ni ó bàjẹ́. débi pé wọ gangan ọmọ ronú pé kọ́ ọkùnrin kó fẹ́ para rẹ òní ríra rẹ pa. ó dìgbà tí ọlọ́jọ́ bá dé tó dàgbà tó wà wà náà àkọ́rẹ́ rẹ kan tó kú ṣùgbọ́n ìwọ ló jẹ̀bi. ọ̀kanjú ni wá wo ìtàwọn ọdún mọ́lẹ̀ ń sọ fún mi díẹ̀ péré báyìí ló kù tó bá fi lówó tó ah, dọ̀là ẹni tó sògùn owó fún tó jẹ́ fún ó wà náà kọ́lé rẹ̀ ni ah. ọ̀kanjú ni. tó lè ṣe mú sọ fún bàbá ṣé kò sí nǹkan mi tẹ̀lé ṣe fún mi. kò sí ọ̀nà àbáyọ. Ah, tèmi bàjẹ́ tèmi bàjẹ́ bó mọ̀ tí mo fẹ́ wá pọ̀ bí mi ò mọ ẹyẹ tó ṣú mi ìmọ̀ ilé ni mo lọ. bí mo bí tí mo fẹ́ wá sí ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí. ẹ wo ìwo lórí mi ẹ wo ẹ̀rọ kí ni mo fi yàtọ̀ sí ẹbọra báyìí abẹ́rìlé ẹ̀rìnlé bó ṣe tó kó má tiẹ̀ sí èèyàn kọ̀ọ̀kan tó bá kú mọ́ mi àǹfààní wo gan-an ló wá jẹ́ fún mi báyìí ìgbà wo náà gan mo fi gbádùn owó ọ̀hún ìgbà wo owó wàhálà lélẹ́yìí mi fi kókó gbẹ́dùn owó yìí. ìdẹ̀ra. mo ń gbọ́ yín bàbá. ǹjẹ́ o ti ń rí ìyàtọ̀. mo mo ti ń rí yàtọ̀ ìyàtọ̀ ti ń wà. <laughs> dandan ni kó o rí yàtọ̀ nítorí sísà jẹ́ àìsà jẹ́ ewé tí mo bá sà á jẹ́mọ rẹ sàṣà lábẹ́ fárí egbò tèmi arínájà bá sà á jẹ́mọ rẹ sàṣà lábẹ́ fárí ṣé gbogbo ohun tí mo ní kó o ṣe ṣé gbogbo ẹ̀ ló ń ṣe. dáadáa mo dẹ̀ ń ṣe. kó o máa kó èèyàn mọ́ra nítorí nípasẹ̀ kíkó èèyàn mọ́ra òun lọ́rọ̀ ajé ẹ yóò túbọ̀ máa fi gbòòrò sí i lọ́lá rẹ yóò túbọ̀ máa fi gòkè sí i àmọ́ èèwọ̀ kan wà ń bẹ nídìí iṣẹ́ ajé tí mo ṣe fún ọ o èèwọ̀ ọ̀hún rèé mo fẹ́ kó o gbọ́ dáadáa o ò gbọ́dọ̀ ṣayẹyẹ o ìdẹ̀ra o ò gbọ́dọ̀ dá patí lẹ̀ o. kí n má ṣe patí rárá. tó wá gbọ́ tó o bá kọ́lé tiẹ̀ o lè dára tó wọ̀n ọ́ síwájú ilé rẹ káwọn èèyàn máa wò pé a ilé ló jókòó yìí àwòṣífìlà. Si àwòdámi ẹnu àmọ́ inú ilé tó o fẹ́ gbé gangan o ò ṣe inú ilé ọ̀hún lẹ́ṣọ́ o kò gbọ́dọ̀ mọ́ dán gbinrin gbinrin gbinrin bíi wúrà iyebíye o kódà ibi tó o fẹ́ mọ́ sùn gangan tó jẹ́ bí ibùsùn ẹ kò gbọ́dọ̀ mọ́ dán gbinrin o torí ìránṣẹ́ ajé ò fẹ́ bẹ́ẹ̀. ẹ bọ́n bàbá ẹ ṣàlàyé gbogbo eléyìí fún mi láti bẹ̀rẹ̀ ẹ sọ gbogbo eléyìí fún mi. Eh, ṣé mo lè lọ patí ṣá. à dáadáa o lè lọ bá àyàn ṣayẹyẹ bó bá ṣe wọ́n o lè bá àyàn ṣe patí àmọ́ wọ fúnra lára rẹ o gbọ́dọ̀ dáyẹyẹ lẹ̀ èèwọ̀ ni. ah ok ok alright kò kò kò kò kò sí problem mi gbọ́dọ̀ ṣe patí inú ilé mi kò gbọ́dọ̀ rẹwà púpọ̀ jù ṣùgbọ́n ìta ilé rẹwà. kọ̀ọ̀kan kan là ń rán fáadì tí o o ò gbọ́dọ̀ gbàgbé o. Ah, ó dáa mo ti gbọ́ bàbá ok ah, kí n máa ṣe pàtí inú ilé tí mò ń gbé kò gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ fine ṣebí ìta ṣáà máa fine kò sí wàhálà ṣebí mi ni mi ò ní ṣe pàtí màá dẹ̀ máa lọ máa náwó mi nígboro màá máa náwó mi sí gbogbo pàtí tó bá ti pè mí sí màá ṣayé mi ẹ wo ìyẹn náà ti tó mi kí la tún bá ká ẹ má má fi yẹn náà gbádùn ayé mi. ṣebí ká ní mo tiẹ̀ ti gbádùn ẹ̀ dáadáa ni àbá sọ pé òkè ká fara mọ́ owó tí mo ní tí mi lè jáyé orí mi bó ṣe wù mí owó tí mo ní tó kún fún ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú ṣe ti àwọn òṣìṣẹ́ tí wọ́n ní kí n máa gbà kí n máa gbà kí n máa gbà tí wọ́n kì í jẹ́ kí n sinmi ayé mi ni kí n sọ ni àbí tí ìkìlọ̀ tó pọ̀ jaburata tí ò lóǹkà owó tí mo ní tí mi lè dáná ayẹyẹ owó tí mo ní tí mi ò lè ṣe inú ilé mi bó ṣe wù mí. kí wá láǹfààní mi kí wá ní kókó. Ah, ìbámu ìbámu ti ṣe o ọlọ́run mi ṣàánú mi. bá a ti wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí ibi máa dé o àkọsílẹ̀ ò lè yẹ o. ó ti dúró ó ti dúró ó ti dúró kò lè yẹ rárá. Da ń sáré láì mọ̀ bọ́là yóò ti rí ẹ̀dá ń ṣiṣẹ́ o mo ní padà ń gbìyànjú wọ́n ti gbàgbé pọ́ lọ́rùn ní bùkún ni. Bukuni. Lala ini lala nínú ṣíṣe tọlọ́run rírò ní tèèyàn ó lóun yóò bùkún fẹ́ni tí ó bùkún fún ẹ máa sáré.